òṣàbí ọ̀fun òsì ojoojúmọ́ ló ń gbẹ̀bọ lọ́wọ́ ẹ̀ ni abẹ tó bá gbàwẹ̀ káàbọ̀ ọkọ mi. ẹ kúlé wọn. ṣe dáadáa ló dé. àdúpẹ́ òkú rìn. yẹsùn <laughs> báwo ni títí láyé. mo wà okay how was your trip. cool and calm. good. ẹ ó yá wàá bá wa jẹun hmm. àbí kí títí láyọ̀ lọ ṣe àmàlà fún ẹ. Hmm. <laughs> ẹ má ṣe ọ̀nà ẹ má ṣòkò dá títí láyọ̀ láàmú ṣẹ̀rí ibi tí onílé bá ṣe ilẹ̀kùn lé ẹ̀ sí ibẹ̀ làlejò náà ń bá a ṣí sí. mo ti dà ó dà ó yá wá fi kalẹ̀ sí. ó ìwọ lọ mú àwo wa kó wá bá ẹ̀gbọ́n ẹ̀bùn ń lè tiẹ̀ rẹsẹ̀ àbí kájọ máa jẹ léyìí lọ ó yá mo ṣe bí. kájọ tọwọ́ bọ̀wọ́. yes ma. ní ọkọ mi. yes ma. báwo ni ọ̀dọ́ yín lọ́hùn. a dúpẹ́. Hmm. ẹ̀mí tí ah, ah. Stop there. Daddy, the fact that you're my father doesn't mean that I won't have my own rights. And what is your right, if I may ask? The right to choose. I'm not disputing that. but it is also my responsibility to guide you mi ò lè la ojú mi sílẹ̀ kí tàlùbọ̀ wá wọ̀ gbogbo àṣà pálapàla òkè òkun yẹn ò débí o. Daddy, that's what I want. èmi wá ń sọ fún ẹ wípé nǹkan tí mo bá fẹ́ kó o ṣe ló gbọ́dọ̀ ṣe. tí mo mà ríre o iná ló ń pariwo gbogbo apóró nílé ni mo ti lò fún ó kàn ń bì ó ṣáà ń bì mí o mi ìrírú ẹ̀ rí o. ó ń bì. ó ń bì mí o. dókítà dókítà. Ah, ẹ pẹ̀lẹ́ mú mi. báwo lára ẹ̀. Um, ara ẹ ti ń balẹ̀ díẹ̀díẹ̀ but ó kàn jẹ́ pé nǹkan ta detect ń sinmi wípé food poison wà ní nǹkan tó jẹ. poison. ẹ ẹ ẹ wọ ẹ má misunderstand um, doctor poison ò mí pé wọ́n fi poison sí lóúnjẹ ó lè jẹ́ pé oúnjẹ tó jẹ ti bàjẹ́ lóúnjẹ tèmi àti ẹjọ jẹ àbí mi. ẹ mọ ibi tó ti yà kó tó dọdọ yìí ni. ẹ ó dáa bí wọn ò bá gba tèmi mú gba tẹ ṣáà jẹ lọ yọjú sí dókítà tó ní wá. tẹ má kú onífà kan ò sì sí o ẹ̀bẹ̀ tí gbogbo wa ń bẹ Elédùà ni pé kó jẹ́ kọ́dún ó jìnnà síra wọn bẹ́ẹ̀ làwọn ayé èkú kan ò sí ọ̀run nìkan láre má bọ̀ ó mọ̀ọ́kàn ni o Elédùà ó sì bá ń tu ọ̀nà dákun. gbígbà ilé bá fọ́ wọ́n ní àránṣẹ́ pé sọgbàsọgbà. So bájànà bá kú wọ́n ní ẹ bá wa ké sí baálẹ̀ rò èèbó lóbùrò bá wá kú tán kọ́ ta ló fẹ́ kù láwùjọ akọrin gbogbo àwọn akẹ́yìn tẹ́yìn ṣe wọ́n ti fi mílẹ̀ sáyé lọ ìbáyìí. ọ̀sẹ̀láwẹ̀ ah, ah, ah, eh, eh, eh, má sọ báwọn mọ̀ má wí bẹ́ẹ̀ mọ́ ìjì tó gbélé irun mọ́lẹ̀ lọ ni ó di dandan yóò dá padà èmi ni ó fi lè rún mọ́lẹ̀ sí ẹ̀yìn àti wáyé lágídígba kò sẹ̀yìn èkó ọ̀ ó túmọ̀ sí pé gbogbo òkólọ rẹ pátápátá ni ó padà lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n. àṣẹ o ẹ̀yin ìmùlẹ̀ ọ̀run lásán ló ń bu ara yòókùn ẹni ò fọṣẹ kankan iná ńlá lójú lábẹ́ aṣọ ọmọ kejì rèé o ẹ jẹ́ ká wádìí ọ̀rọ̀ yìí dáadáa ká tètè wá egbò dẹ́kun sí. ògidì ọ̀rọ̀ ńlá gbáà ni torí wípé kólógì ni ó tó pa odindi àgùntàn ó yẹ kí baálé ilé ó tají. ọ̀pọ̀ orí ṣíṣe náà nù ó ti di ṣíṣe ẹ ṣáà máa tù ú ojú ẹ kún tẹ̀ mọ́ra o. ìwọ ẹlẹ́dàá mi mo rán ẹ níṣẹ́ báyìí báyìí mo rán ẹ sí oníkẹ́ ọmọ èmi òrìṣàláwẹ̀ oúnjẹ tí mo sè yìí tó bá ti ń jẹ kó di májèlé lẹ́nu ẹ̀ kó gbọ̀nà òun lọ. oníkẹ́ oníkẹ́ ma, ó yá máa bọ̀ oúnjẹ ti délẹ̀. ńgbà náà nǹkan kí ló kàn ẹ́. àwọn máa ti kú ni. mo léèyàn kú kí wàá ní tiẹ̀. irú àláwò rẹ̀ òjijì ẹni ò ṣáà lọ jalè sílẹ̀ dé ni ó ṣe wá jẹ́ mi. ọ̀wù ẹlẹ́bọ ńlá àṣà ní fárí lẹ́yìn olórí ẹ dúró ná ṣé ó ṣeé ṣe kí n fọwọ́ ara mi pa ọmọ mi ni. padà hàn àbẹ̀wò à padà yányán ọmọ pé bẹ́ẹ̀ bá tọpa òkun látọ̀jú ó ṣeé ṣe ó pàdé olúwẹ̀rí ń padà hàn àbẹ̀wò bẹ́ẹ̀ ni. Má bínú èmi ni mo gbé síbẹ̀ nígbà tó bẹ̀. Does this place look like a bookshelf? Eh? Ah. What's wrong with you? <sighs> Why would you put this filthy thing on my car? Orikilewa, kí ló ń Why are you like this? Let's go. <sighs> Ọ̀rẹ́, ẹ jọ̀ọ́ mo fiti títóbi Ọlọ́run bá bẹ̀ yín. Anything tóbi ń bá ṣe láti fi bí wa nínú, ẹ jọ̀ọ́ ẹ ṣáà jẹ́ ká gbà pé ni. Baby. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fiti títóbi Ọlọ́run bá bẹ̀ yín. What is all this? Let's go, so Jerry. so that I don't like this. You, you need to be calm. I don't like this. I don't like this Can at all. you open the car, please? And leave this trash of a human being. Fọ́ntọ̀, kò sí tàbí ṣùgbọ́n, kò sí bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ ti dá mi lójú gbangbangbangba pé ọlọ́run pé méjì. fótó òun notice pé ọlọ́run olówó yàtọ̀ sọlọ́run tálíkà ọlọ́run bọ̀rọ̀ kínní ó ṣe dáadáa sí wọn ju ọlọ́run àwọn tó ń bẹ ọlọ́run ìgbà wo ló fẹ́ yí padà ìgbà wo ni ò ní rí bẹ́ẹ̀ mọ́ ìgbà wo náà. olùwàtòyè ọlọ́run pè méjì ẹyọ kan báyìí òun lọ́lọ́run ọba ó kọ́ jẹ́ wípé ọba mi ajídára àṣeyọ̀wò òun lọ́lọ́run ọba igbó tí ọmọ jẹjẹjẹ tó fi lọ́lá òun náà ni ọmọ ẹ̀lérí jẹjẹjẹ tí gbẹ̀ọ́ fi tó sí lọ́bẹ̀ẹ́ àbí òjò tó rọ̀ sí rékè ṣóun náà kọ́ ló rọ̀ sí ewúro ni tí ewúro fi ń korò. ọba mi àṣeyọ̀bù kó ká máa fi wá dára tó máa bá wa nu jẹ ni. Hmm. wo olúwatóyè má jẹ́ àti torí ìwà ìbàjẹ́ tàbí wà dídìrín ká fi sọ̀rọ̀ òdì sí aṣẹ̀dáwà o ọgbọ́n. Olùṣàtóyè. Mọ̀mí. Ṣé o ti gbàgbé ní tí mo bẹ́ẹ̀ sọ? Àwọn ah, ọkọ̀ tẹ bá mi sọ pọ̀ mi mọ̀ tí fẹ́ kí n rántí mẹ́. Ti omi ìwẹ̀ tí mo ní kó bá mi gbà wá. Ṣé mi ni? Ah, bẹ́ẹ̀ ni o. Ó ah. mọ̀ wípé ìwọ nìkan ṣoṣo olókù nínú ìkúnlẹ̀ mẹ́ta tí mo ní ológun náà kan ṣoṣo tí ò gbọ́dọ̀ jẹ́ kó kó sómi mi mo gbọ́dọ̀ mójútó ẹ dáadáa. mọ̀mí mi ò rò pé yẹn lè work for mi o kí n máa gbé omi wẹ̀ káàkiri ẹni kí n wẹ̀ sínú báàfù ńlá kan kí n máa gbé bọ̀ ah, èmi ò nígbàgbọ́ orú nǹkan bẹ́ẹ̀ o mi ò nígbàgbọ́ orú ẹ̀ rárá mi ò lè ṣe. òrìṣà tó yè wò mí ó gbàgbọ́ o ò gbàgbọ́ o ó di dandan kó bá mi gbé omi ìwẹ̀ wá toró ní tí mo fẹ́ fi ṣe fún ẹ ó dẹ̀ ṣe pàtàkì. Ah, Okilewa, it's high time you go to the exam hall now. Ọjọ́ ti ń lọ. I'm not going yet. Don't leave you yet. Ah, baby, mi lè sá lọ see o ti kàwé dáadáa mo dẹ̀ ti mọ̀ just go to the exam hall write your paper i will be here waiting for you. i'm hungry mo ti jẹun. ah what do you mean ah mo sọ fún ẹ pé kò jẹun kó tó kúrò lé now why you like this now. Eh? wọ́n ṣàwámà. orokìlẹ̀ wa not again i thought as much mo pe ṣàwámà ló máa sọ okay let's do it this way lọ inú hall kọ exam ẹ tó bá ti kọ tán kó tó ṣẹ́jú ó ti wà mí àwọn tó yẹ kọ. no ah ah i want it now I will eat it, then I will run to the exam hall and do the exam. Ah. that? anything for you. Just go and sit down. Now. I'll bash our ma. I will buy for you. I'm waiting. No, oh, you're gone now. I will go, I will go, I will go. I will go. You just wait a minute. With yeah. extra sausage. Oh. are you doing? kí ló ń kú fún. kò lè kò lè yẹn o Fúntọ́ kò yẹn o ah, ah. obìnrin ò ṣe máa pariwo mọ́ bẹ́ẹ̀ yẹn o kí lọ́mọ yẹn ṣe fún ẹ tó ń pariwo mọ́ tó yẹn náà. jọ̀wọ́ olùkọ́ ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ ni mo tí òun bọ́ yín báyọ̀ sọ. <laughs> o kàn láìkẹ́ tó bá jó ni mo fẹ́ ń kọ́. ìwà fẹ́rù eléyìí tó bá fẹ́ sílẹ̀ mi fúnra mi ni máa kẹ́rù ẹ̀ bọ́ sí. tó ah, le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ́jọ́. tí n bá fẹ́ sílẹ̀ wà kẹ́rù ẹ̀ bọ́ sí. máa kó síta èmi gan ti ẹ ní tẹ́ẹ̀mù àti fẹ́ jàre ó bẹ́tà ó bẹ́tà ó ṣàlàyé kẹ̀mí àmì mọ́. kí ló fẹ́ kí ló fẹ́ láìkì láàrin. sí wàhálà kankan lecturer máa tó wọlé sí i. ẹ kí ló wá ṣẹlẹ̀. ọmọ yìí ni ọmọ o ṣe mí lóore kò sí ní ah. class. ṣó gbádùn ṣá kí ló kọ ẹ pẹ̀lú ṣe mí lóore kí n tiẹ̀ ṣe ẹbí ẹni. o lè understand má wọrí tiẹ̀. Ah. má wọrí má wọrí. ó ti bí mi fẹ́. má wọrí má wọrí. Tóyè Tóyè Tóyè. mi ni. what. what. kí ni. sẹ́mílò sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò sẹ́mílò rẹ̀ no no no no ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn sẹ́mílò rẹ̀ sẹ́mílò ẹ bá gbé. lẹ́yìn tí a ti dúpẹ́ lọ́wọ́ aláṣẹ ibi tí a wà yìí ìyẹn orphanage home pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe pàápàá jùlọ lórí àwọn ọmọdé yìí agbàládùra pé lágbára lọ́wọ́ ọlọ́run olúwa túbọ̀ máa kún yín lọ́wọ́ àwọn ọmọ náà ò ní yàn kú lágbára ọlọ́run wọ́n máa jẹ́ òògùn orílẹ̀-èdè yìí lọ́la lẹ́yìn eléyìí a lọ́wọ́ ìyáàfin wa òrìṣàláwẹ̀ abiyamọ rere ni wọ́n ènìyàn gidi ni wọ́n àwọn tí wọ́n bí wọn èèyàn rere ni wọ́n ìdí nìyẹn tí wọ́n fi wòye pé irú àwọn ọmọ kan nínú ibi tá a wà yìí èní ni àyájọ́ ọjọ́ ìbí wọn wọ́n wá wòye pé kí àwọn dùn wọ́n nínú láti kó wọn papọ̀ láti ṣe àyájọ́ ọjọ́ ìbí wọn fún wọn lágbára lọ́wọ́ Elédùmarè iwájú iwájú lẹ máa máa lọ àwọn ọmọ tí yín náà wọn níyàn kú ẹ máa jèrè wọn ẹ̀yin náà máa jèrè ara yín lágbára lọ́wọ́ Ọlọ́run a máa máa rí yín báwo thanks so much ẹ ṣé gan àdúpẹ́. Oh amen. amen amen Amen. ẹ dàgbà o amen ẹ dògbó o àníwá yín tí o. Thank you. Yeah. tún mi ṣe pẹ̀lẹ́. yes sir. báwo ni nǹkan. fine thank you sir. ó kàre. dadi ẹjọ sọ̀rọ̀ mi wà lé. ẹ wà nù lé tó kárí bọnú bí akíka. Hmm. tún mi ṣe. sir. mo fẹ́ kó o bá mi bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ o àbí ṣódìgbà tó bá ṣe rẹ̀ léṣe ká tó mọ̀ wípé ikú jọmi lójú dùn ni ó kúkú dùn èmi náà gẹ́gẹ́ bí bàbá tó mọ iye ọmọ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọ́lọ́n ṣàánú àwa tó kù àmín eh, torí ẹ̀ mo ṣe wá sọ́dọ̀ ẹ̀ sá. o ṣeun o káre bá mi bá sọ̀rọ̀. mo ti gbọ́ sá. pẹ̀lẹ́. Hmm. ṣe mí lóore. <sighs> How long are you gonna to brood over this? What has happened has happened, and no one is to be blamed for it, not even God. Ẹ ò dẹjọ́, jẹ́ ká gbá fọlọ́ọ̀ kórè tuntun lè wọlé wá. Please. never, ever forgive myself. Had I known, I wouldn't have asked him to get me shawarma. Me and shawarma. Shawarma. See, kì í ṣe bẹ́ẹ̀. Jẹ́ ká gbà pé bíjọ́ mi lójú ṣe kọ́ tẹ̀ ẹ́ kádàrá ẹ̀dá òde ní tàsé. ṣó mọ̀ pé ọgọ́rùn-ún ọgbọ́n ẹgbẹ̀fà ète kò lè borí kádàrá láéláé. ọlọ́run nìkan ló mọ ìgbà àti àkókò tí kálukú wa máa ṣíwọ́ iṣẹ́. àdúrà ẹ̀yọ̀kan tá máa gbà sọ́lọ́run ni pé kó má fi kú tó yàpá gbogbo wa. ṣe mí lóore tí ẹ dìde ńlẹ̀ kó túnra ṣe kó yẹ wọṣọ dúdú aṣọ fọ káàkiri inú ilé mú please okay ṣe ṣó gbàgbọ́ pé ọlọ́run fàyọ̀ pẹ́ sílẹ̀ ṣá ká ní pé ìwà àtijọ́ mi lójú fẹ́ra yín And then he died. How would that be fulfilled? Ah, at least I will know I got my heart desires. But look at it mi lẹ́rìn ṣé ìwọ ò mọ̀ pé o lè tó yọ owó lápò ìjẹ̀bú akọ́ṣẹ́ ló ṣe kí n tó lè ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n tó gba fifty two nínú iṣẹ́ ọ̀jọ̀gbọ́n Fálọpẹ́ ṣé o mọ̀ kí akọ́ṣẹ́ ni mo ṣe. ẹ kú iṣẹ́ o àbáyọ̀tẹ́nu ẹ fi ń yọ̀ mí la olódù. ọ̀bọ̀ òrò ọmọ òwe ó ebi ń pè mí jàre kí nìkan tá a lè jẹ. ọ̀rẹ́ àǹfààní pa ṣe mí lóore abónibí ẹni láyìn má jẹ́ òun nǹkan tí aláìgbèdè ẹ̀ máa gbà nínú ìdánwò. ó jìn ìrànù ni ẹ kí ni ṣe mí lóore fẹ́ gbà nínú èdè abínibí kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ ah, èèyàn ò dẹ̀ ṣòro pin o ṣé wọn kò lè gbàjú ẹ lọ. gbàjú tá a ní lọ ah. gbàjú èmi lọ ah, tí ṣe mí lóore bá fi lè gbàjú mi lọ nínú ìdánwò tí orí ìgàlẹ̀ tó bá fi tóbi ju orí irin mi lọ má jẹ́ kí n tún ẹ̀ má jẹ́ pé ọ̀jọ̀gbọ́n Fálọpẹ́ ti ń gbàbẹ̀ tẹ́lẹ̀ nìyẹn mhm. gbogbo nǹkan mo dẹ̀ máa fi wádìí ẹ̀ ẹ ò um, wá mi o eré lèmi ṣe o. ọ bẹta. o ti gbọ́ anigé mi ò mọ problem ẹ nípa ọ̀rọ̀ ọmọbìnrin gbogbo ìgbà wàhálà ni kò sí nǹkan tó sọ báyìí àbí tó ṣe báyìí tó níyì lójú ẹ ó jẹ́ jẹ́wọ́ ọ̀bùnkà lè daṣọ́rò ẹ̀ ah, ah. gbogbo ọ̀rọ̀ ẹ̀ báyìí kò sí ìtò fẹ́ gbọ́ bẹ́ẹ̀. òfò ni gan o èmi sí yẹn gbogbo nǹkan tí ọmọbìnrin máa ń ní lára tó fi máa ń wúyàn ni ò sí lára ẹ̀ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ni. hello mọ́mì kí ló ń ṣẹlẹ̀ mọ́mì ìgbà tí ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ẹ kí ló wá dé tẹ́ ní kí n máa bọ̀. mo ń bọ̀ bàbá yìí máa bá yín láìpẹ́ yìí. ok. kí ni mọ́mí sọ pé ó ṣẹlẹ̀. àwọn ní kí wọn ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi àwọn náà ní kí n máa bọ̀ ń sìn jẹ́ kí n sáré dé ọ̀dọ̀ wọn ṣùgbọ́n máa bẹ nílé. ẹ rà sọ. káàbọ̀ ẹ kọ́ mi. sí wàhálà kankan. kò sí wàhálà ìwọ jókòó jókòó. ọkọ mi àwọn ẹgbẹ́ mi àwọn náà làwọn fẹ́ rí ẹ ní kíákíá olójẹ́ ń pè é pé kò yọjú sí mi. ẹ̀dẹ̀ mi kò. ọmọlúàbí wò ó lè dáa kó lè dùn ní ọ̀gbọ́ orin tíyà rẹ̀ ń kọ fún ọ látọjọ́ yìí tọ́ ọkọ̀ tó ní ògbè làwa náà torí ẹ̀ wá la ní kó o yá tètè mú bí iṣẹ́ kó o gbé kódà kó o jó sí i torí àsìkò òdó dẹnìkan ìgbà ara là á búra àyè bólú kò sóńgbà ẹrùn lọ rèé fẹ́yàwó. bó ṣe rí gan-an ni màá fẹ́ kẹ́ ẹ ronú sí ọ̀rọ̀ gidigidi. kò tí ì yà mí rárá ìṣèlú ah! dàbí ẹni pé kéèyàn mú ọkọ kó fi lé ọmọ àròbó lọ́wọ́ ìgbà wo ni irú ọmọ bẹ́ẹ̀ ò ní fi ọkọ ṣá ojúgun ṣé tọmọ ẹ̀ bá wá dàgbà tán tó bá ń wo ẹsẹ̀ tó ń rí àpá bẹ́ẹ̀ ṣé inú ẹ̀ máa dùn sí àwọn tó mú ọkọ lé lọ́wọ́ kò tí tó ta ẹ̀ mi ò tí ṣetán. ẹ ẹ máa gbọ́ máa gbọ́ ẹ ò ṣàtòyè. I beg your pardon old man my name is not Oṣàtòyè Olúwatóyè lórúkọ mi. bá ń yọ síwájú ẹ̀ kú ìgbà náà tóyè tóyè wò ó wọ́n tẹnu wọn tèmi ọgbọ́n sórí ìyá ẹni lọ́lọ́kọ̀ tó wà ní wálé ayé jọ dákun ṣé ọlọ́kọ̀ tó wọ̀ wáyé ṣé yóò tún bù ú wá wà kọ́ dà ni ó tì ṣèfẹ́nú yẹ ṣèfẹ́nú ìyá rẹ. bàbá mo fẹ́ kẹ́ ẹ bá mi béèrè question kan lọ́wọ́ ọmọ mi mi kí ni ìdí ẹ̀ gangan tí wọ́n fi dúró lé mi lọ́rùn wípé dandandandan mo gbọ́dọ̀ fẹ́yàwó mi ò lówó mi ò ní kankan kò síṣẹ́ kò sí nkankan for now mo ń lọ sí school ni kí ni ìdí ẹ̀ tán fi ní pé mo gbọ́dọ̀ fẹ́yàwó sí ẹ bá bí wọ́n lè rí. oh ẹ lè bí wọn. ok baba i'm still on my point mi ò tí ì ṣetán láti fẹ́yàwó ńṣe ló dàbí ọmọ tí ò tí rà tẹ ní kó wá rẹ̀ yìí bẹ́ẹ̀ ni pé wọ́n gbérú ọmọ bẹ́ẹ̀ gun ẹṣin abómu ni ìgbà wo lẹṣin abómu ò ní sáré ṣubú ìgbà wo lè rú ọmọ bẹ́ẹ̀ ò ní forí gbalẹ̀ tó bá tó time fún mi láti fẹ́ ìyàwó máa pè yín máa sọ fún yín. sọ̀rọ̀ wọ́n wà ní ẹ̀sìn ìgbà yẹn so we just came not tiẹ̀ make arrangements, schedule, law, and all that Because sọ pé what? ó dé gbọ́ ṣe kí NBA yìí ètò àti má ṣe tó ń the program ìgbà wí ti US akanna you? òwò. Let's go now. I'm oh, sorry. Is it really? I don't know. That has always been on my neck. yẹ wọlé o. ẹ ká sàn sà. ẹ ká sàn o kí ni mo lè ṣe mm-hmm. I didn't write my exams. mi ò gbọ́ ànàgó èdè tiwantiwa na ni ki ẹ jẹ́ ká jọ máa gbé lárugẹ mò ń exam mi exam yẹn mo kọ exam mi Ni ojo. tó yẹ ká ṣe pépà wa yẹn. jókòó kí ló kí nìdí ẹ̀ pàtàkì tí yóò jẹ́ kí o ṣe iṣẹ́ mi. Um, I lost my fancy on the day of the paper. mi ò gbá go èdè tiwa tí à ń sọ kájọ sọ tún ọ̀rọ̀ yẹn sọ kí n gbọ́. ọjọ́ tí a pépà yẹn that's ọkọ mi ọkọ mi tí mo fẹ́ fẹ́ that's ọkọ mi àfẹ́sọ́nà so. ó ṣaláìsí. ìyá kọ́lọ́n foríjì. so àbọ̀tí nǹkan tí mo rí nínú ìwé tí ó wà lọ́wọ́ mi ni pé àwọn méjìdínlógójì tó yẹ kí wọ́n ṣe ìdánwò yìí ni wọ́n ṣe bí o ṣe wá sọ pé ìwọ ò ṣe ìdánwò yìí ni kò fẹ́ yé mi o. no sir even gbogbo àwọn tó wà ní classroom mi wọ́n mọ̀ wípé mi ò kọ pépà i didn't do the exam àní pé èdè fìtìwérìn àti ní kẹ́ ẹ máa dínkù ẹ̀jẹ̀ a máa gbáṣà wa ga tí o máa wá sí yàrá akẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́. bẹ́ẹ̀ ni ó dáa tí ó bá jẹ́ pé o bá máa wá sí yàrá àkàwé nírọ̀lẹ́ já thank you sir. o ṣe. Mm-hmm ṣéèyàn wá lè bímọ láì lóyún kí ẹnikẹ́ni tí ó bá jẹ́ nínú yín tètè jẹ́wọ́ kó má wàá di pé ẹnu àwárí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tójú bá kojú à ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ ká à ń tì yín sọ́nà ẹni igbó lẹ fẹ́ wọ̀ ẹni tí ajé ọ̀rọ̀ yìí bá símọ́ lórí nínú yín yóò fi ojú winá òfin ilé ẹ̀kọ́ yìí ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú yín tí ó fẹ́ jẹ́wọ́ ó dìgbà. ó dàbí pé ojú mi ń wò bákanbákan ah, arákùnrin bá mi wo ìwé yìí mo ti rí. eléyìí náà kọ́. tèmi kọ́ lélẹ̀ orúkọ mi wà lórí eléyìí. ǹjẹ́ tó bá wọnú ìwé méjèèjì ǹjẹ́ ṣọwọ́ kọ̀wé méjèèjì ǹjẹ́ kò jọra wọn. ó jọra. ní èyí tó túmọ̀ sí wípé ìwọ ló ṣe iṣẹ́ méjèèjì yìí. lóde tó wàá jẹ́wọ́ fún mi látìgbà tí mo ti ń sọ̀rọ̀ lórí ẹ̀. ọ̀jọ̀gbọ́n ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí mi mọ ọkọ tí ó lè tì díẹ̀ yọ kì í dẹ̀ ṣẹjọ́ èmi náà àjálù tí ó dé bá òun ni mo ṣe bá ṣe ìdánwò ẹ̀ torí mi fẹ́ kó tún ní àdánù ọ̀nà méjì. ǹjẹ́ ẹni tí o bá ṣiṣẹ́ ǹjọ́ mọ̀? àárọ̀ yìí ni mo fẹ́ sọ fún àmọ́ kò dúró gbọ́ bó ṣe ló wó kọjá lẹ́pẹ́ mi. gbàràn mi tiẹ̀ ti wá dẹ lẹ́rù báwo ṣe tó kò ní já bínú bẹ́yìn ó ṣe mọ kò jẹ́ kí ẹ mà wá wù gbà fi ọwọ́ ara rẹ fa ìwé òun Oh. Ah! fẹ́. ọ̀jọ̀gbọ́n ẹjọ́ ọbẹ̀ yìí nítorí olówó ẹ dáríjì ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ lórí ọ̀rọ̀ yìí òun ni pé kó o fàya tàbí kí á gbé lọ sókè inú kó o gba bẹ̀dẹ́wọ̀n àbí kó o lọ gbélé ẹ ráúráú. obìnrin bá rìn nìkan ló kù tó yẹ ìwọ ìwọ ń fi ọ̀rọ̀ pamọ́ fún mi nítorí obìnrin ah, dúró náà kí ni nǹkan tó fẹ́ gbà nínú nǹkan tó ṣe yẹn ọmọ tí ò rí ẹ tí ò rí tí ẹ rò sọ fún mi nígbà tó ti ṣe é sí sójú ẹ ti jábàá àwọn àgbàdẹ bọ̀ wọ́n ní ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi aláìlójú ti lónítọ̀hún kí ló fẹ́ kà ṣe báyìí sọ fún mi o. òótọ́ kété mi ti gbàgbé bòsí. Ìgbà látẹ̀ ló ti ń káwọ́ lórí. Please, I'm sorry. I'm sorry, Toye, I'm sorry, I'm sorry, I am sorry, Toye. Complete gentleman. Ó mọ bó ṣe ń ṣìkẹ́ obìnrin. Ah, in fact, I won't lie to you, that guy. I think I'm beginning to fall in love with him. so hmm. he does not lie. He will not promise in tí ò He's soft spoken. He's handsome. Ah, in fact, the only problem I have is me ò Me ṣe because me mokota táwọn Maso. àwọn ayé <laughs> ṣe mí lóore tó bá lò fẹ́ dùnú mọ́ tó o yá wèrè àwọn ayé àníta ló ràn iṣẹ́ hmm. wọn ní ṣọkùnrin tán láyé ni wọ́n yọ̀ọ̀yọ̀ báyìí lẹ́nu ayé ìwọ gbọ̀ngàn ni kó mọ nǹkan tó fẹ́ fi ayé ẹ̀ dá lára. So, in other words, ò fọwọ́ sí. I condescend. <laughs> That's my girl. <laughs> Now you're talking. <laughs> Irú mood tí mo fẹ́ lélẹ̀. Hmm. Ah, I'm so happy to see you in this kind of mood. Ó ti pẹ́ tí mo ti rí ẹ báyìí. what you want to drink? kí ló ń pẹlẹ yìí. dot. yeah. nítorí o ti mọ̀ ń but you said it's dots now. yes yes yes. okay. a ò gba ilé ìsìn eré nǹkan àwọn eléyìí. um patterns this one's a patterns. patterns. oh patterns. Yeah, yeah, yeah. Right there. Patterns work. <laughs> Now, ilé nǹkan kí lorúkọ ẹ. Adìẹ. Mi gbọ́. Adìẹ. Adìẹ kọ́. <laughs> Màálù ni. <laughs> It's not adìẹ. Adire. Adìẹ. Adire. Adire. Hey, stop it. Adìẹ is in. Chicken baby. Oh, Iyo. <laughs> Yeah. Eh, <laughs> eh Olele adìrẹ ni. Adìrẹ lẹ́kọ̀ọ́ wa. Adure oníko wa. Oni wa? Oniko. iko. I. Oniko. Oni eh Iko. ikọ́. Ah. Eh, eh, adure oníko wa. Ọ̀rẹ́, so we like it you may. Um, let me see. This one. Okay. will be good on you ah, ah. as a shirt, mm -hmm. like this. Mm -hmm. You may see. I'll make it like this. <laughs> Okay. Can't you see? It looks nice. And then I'll use this one to make uh, uh, abaja. Abaja <laughs> <laughs> I love you, baby. so enjoy oúnjẹ. Ah, ah, mo enjoy ẹ. ṣé tí màá ti enjoy mo máa ta yín. Ah, <laughs> ẹran lè ra eléyìí náà. oúnjẹ tó bá dùn nìyẹn máa ń ta yín. bébè. oúnjẹ ló ròyìn lọ́wọ́lọ́wọ́ yẹn. I hope you enjoyed it. <laughs> Oh, nice. Oh, that's nice. <laughs> bébè. I need to get to the mall. Oh, lálẹ́ yìí. you ìfẹ́ lọ náà. <sighs> Okay. we'll nǹkan tó bá fẹ́ lọ rà ńbẹ̀ mi ò fún ẹ thirty minutes lọ. thirty forty one hour. mo ṣe ló two hours àbí kò kúkú sùn See you soon. ti nú ẹsẹ̀ ọ̀rẹ́ yìí. I'll be back soon. bàbá ọkọ mi. gbọ́ <laughs> kí n ṣe bàbá ọkọ mi bàbá ọkọ mi. filẹ bẹẹ bàbá ọkọ mi. Futo, nice coming, okay? No problem. Thank you. Yeah, take See you later. Yeah, bye. Bye. Ah, ọ̀rẹ́, má jẹ́ kí n tún ẹ o. Èmi feel pé ó yẹ ká lè máa ṣàlàyé nǹkan tí ó bá yẹra wa fúnra wa o. Ọ̀rẹ́ is good in economics as you all know. It would be nice if she could draw the demand curve and explain it. Torí kò yé mi o. Hmm ṣé lọ́wọ́n ní kọ́ wa ni because èmi fúnra mi gan mọ bó ṣe ń draw curve wọn. mo ṣe máa sọ bẹ́ẹ̀ you know i can never do that okay ṣe ti ready. ayọ̀ tán ò ń lọ. ẹ kú ilé o. Ah, ẹ káàbọ̀ mà ah, ah, ẹ káàbọ̀ mà. èyí wùwá o. èwo ni gbogbo yín ṣe ń lé ń dà. à ń kàwé because i'm prepared for exam. Ah, dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ torí tí atiró bá ti mọ̀ pé ọ̀nà tóun lọ jìn lẹ́lẹ́lẹ́ báyìí ló máa múra sí rìn ẹ̀. bẹ́ẹ̀ ni o tátìrì ò bá ti fẹ́ kílẹ̀ ṣùn sójú ọ̀nà ó di dandan kó múra sí rìn ẹ̀ àti wípé gbogbo ẹnikẹ́ni tó bá nìkan ṣe a sì tè múra sí tó ń ṣe lójú ọjọ́ mm, gbogbo gbàmúdẹ̀ máa ń ṣàlàyé fún wọn náà wípé òwúrọ̀ ẹni kò ṣeé fi ṣeré fẹ́ tó bá fẹ́ nísinmi lọ́jọ́ alẹ́ àbí. bẹ́ẹ̀ ni òtọrọ ló sọ òtọrọ ló sọ ẹ mọ ká Ọlọ́run á fi mọ̀ yín. àṣẹ àṣẹ ìwé yíyan náà ni kẹ wá múra sí o ẹ má jẹ́ kọkùnrin kankan tàn yín jẹ o. ọ ọ ọ ọ làwẹ ọkùnrin bò ó ṣé torí pọ́n rí gìlọ̀tọ̀ gìlọ̀tọ̀ báyìí àbí mélòó lọ́jọ́ orí wọn àbáwọn àwọn wíniwíni náà ni ṣàbáwọn wíniwíni náà là ń sọ̀rọ̀ ń pa wọn ẹ dúró ẹ dúró ká má fọ̀rọ̀ lè sọ̀rọ̀ ṣé kìí ṣe pọ́kùnrin tí ń pè yín lóòótọ́. rárá o àìwé tàwa làwa ń kọjú mọ́ ọ bẹ́ẹ̀ ni ma kó ráyè ọkùnrin o ó ní kẹ́ ẹ máa kà ó ní kẹ́ ẹ máa kà ó ní kẹ́ ẹ o ẹ má lọ ọkùnrin lóhùn o àwẹ jáfa àwọn ọmọ yìí lẹ. Ah, ó dáa hmm wọ́n mm-hmm. dọkùnrin lóhùn o. tó fọ́ ni ọ̀yà ẹ̀jọ̀ ẹ̀. ẹni yóò lè sọ̀rọ̀ rẹ̀ lágbàdo ìbéèrè rẹ̀ fún mi. rárá o rárá o. <laughs> Eh, eh, eh, ẹ má ọ̀pẹ́rẹ́sì nítorí pẹ̀lú lára kí ló ṣe yín gan-an ah. ẹ̀dẹ̀ máa mi gbogbo èpè. ṣe bá jẹ́ kí n bínú sí mo ò ní kọyún mọ́ ah, mo ò ní kọyún mọ́ ah, kí ló dé èèyàn mọ̀wé ni mo mọ̀wé ni ó fọ́ ni pẹ̀lẹ́ ó lọ fi gbowó ń báńkì. wọ́n ní practical ìwọ̀n mọ̀ ní tí ó ń bá ṣe mí lóore ó yà sọ nǹkan tó fẹ́ sọ fún mi. no you guess uh -uh. if you guess right i'll let you know. okay dáàdi ti ra mọ́tò yẹn fún ẹ. no no not that. Ah. Um, ah, amẹ́ríkà tún sọ pé o fẹ́ lọ fún sọ́mọ yẹn ó ti bọ́ sí i. amẹ́ríkà kẹ̀ tí wọ́n ìfẹ́ mi wá bíbáyìí èmi ò lọ sí amẹ́ríkà kankan mọ́ ẹ kí wàá ní arẹwà mi o. I'm pregnant. Why are you not talking to me? Ṣé inú ẹ̀ ò dùn pé mo lóyún ni? Oh. Don't get me wrong there. Eh? àwọn nǹkan tí ó yẹ ká ṣe pọ̀ lẹ́tí àwọn ti ṣe. Iṣẹ́ ọ̀rọ̀ yín ló yẹ ká mú bá sí. Àwọn nǹkan bíi kí ni òun tíra láti sọ? Ìwọ náà mọ̀ pé mo ní gbogbo semester lẹ́tí mi ò ti ṣan rárá. Àbí mo ṣe wọ ẹ̀kọ́ fúnra mi mi ò shirt or something. I can tell my dad to get you a job. And he would with his connections. And me, they fẹ́ kó má dára ẹ̀ láàmú gba finances wa what I have you call me. ẹ náà ni. ṣe mi Thank you. bó ṣe yẹ kí aya rere sọ òun ló ti sọ̀rọ̀ ẹ̀ mo tọkùnrin tó yẹ bá pé àmọ́ nǹkan tó ń ṣe. ó yẹ kó jẹ́ pé gbogbo nǹkan tó bá need ìwọ ni màá expect kó ṣe fún rẹ. Let me work with my hands. Àtẹ́lẹwọ́ ẹni kò ń tán ní jẹ́ o. Okay. Kí ló wá fẹ́ ká ṣe pẹ̀lú oyin báyìí sí? jẹ́ ká ṣe oyún yẹn for now. bó bá lóyún kó má ṣe àti iṣẹ́ yẹn láti kú ọmọbìnrin á lọ sọ́run ọmọkùnrin á wà láyé yàrá di dọ́bùdọ́bù ọ̀sítẹ́lù máa ń ké o ọ̀sítẹ́lù máa ń ké tọ̀ntọ̀n doctors máa ń ké o dáàdì tí mo pé mo lóyún báyìí doctors máa ń ké àbí kí ló wá farú omi tọkọ yẹn. dáàdì ah, irú orin wo lẹ wá ń kọ báyìí lọ́sọ̀rọ̀ yìí <laughs> níbo lẹ ti gbọ́ orin báyìí. mo gbọ́ nínú program kan tí mo wò lórí tẹlifíṣàn nìyí program yẹn wọ́n ń sọ̀rọ̀ nípa fètò sọ́mọ bíbí àti àwọn òbí tọ́mọ ń fọmọ lẹ̀ láìtọ́ àti pàápàá jùlọ ewu tó wà nínú oyún ṣíṣẹ́ ah, ẹ ohun mú mi rántí tóyè tiẹ̀ ńkọ́. oh he's fine daddy. ok ẹ sọ pé kó wá rí mi ní òpin ọ̀sẹ̀ yìí. all right sir. nǹkan tí mo rí lójú àlá mi ṣe ni mo rí Tóyè ló bá múra ló wọṣọ ọ̀hún ló dàbí ọlọ́lá bí ọlọ́rọ̀ bí èèyàn tí owó rẹpẹtẹ ń wà lọ́wọ́ ẹ̀ mo wá ra ẹlẹgbẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí wárí fún un. Hmm òòsà aláwẹ̀ wọn hmm? ò ní pajá lọ́bọ̀ fún ọ ọ̀pọ̀ ọ̀pọ̀ a ní láti kìlọ̀ fún tó yẹ gidi gan-an ni torí pẹ̀lú àlá tí ọlọ́ọ̀la ẹ̀ ó túmọ̀ sí pé àsìkò ti tó ti iṣẹ́ tibi tá a ṣe fún táàrí ìdáhùn sí ìbéèrè àmọ́ gẹ́gẹ́ báwọn irun mọ̀lẹ́ ṣe fi yé mi náà kó jẹ́ pé tóyè ti fún obìnrin kan lóyún lọ́wọ́lọ́wọ́ báyìí mm-hmm. hmm. bí ọ̀bá wá tí ìfóbìnrin lóyún a jẹ́ pé kò ní pẹ́ tí ìfóbìnrin lóyún mọ́ láwẹ̀ mm-hmm. èyí tó bá wù ọ́ jẹ́nu méjèèjì ó léwu kó sẹ́yìn fóbìnrin o yanilétí rẹ̀ kí gbọ́rọ̀ ó léwu kò sẹ́yìn fóbìnrin. ó léwu hmm. kò sẹ́yìn fóbìnrin. o hmm. <sighs> ṣeun ẹlẹ́bọn ńlá ejò ò ṣe é dé mọ́ fìlà o abẹ́rẹ́ ò sì ṣe é jókòó lé ní kọ́mọ́nkóbó báyìí jẹ́ ń yá a máa gbọ́dọ̀ ẹ lọ kí n lọ kì í nílọ̀ fún. kòkòkò làrán fa adití. o ṣeun. Hmm bàbá arúgbó ọ̀tún ní jẹun fojú sọkún lórí mm, ọ ó ṣeun ó ṣeun o àkókò jèrè wọn. ẹ káàbọ̀. mami hmm? ṣe ìbínú pé àpẹ́ ah, díẹ̀ ṣé kò pẹ́ tí ẹ ti débi. ó ti pẹ́ díẹ̀ o ọpẹ́lọpẹ́ fún tọ́ ọ̀rẹ́ ẹ̀ tí mo bá ń lé òun ló jẹ́ rí léwọ̀ kó tó di pòun bá tiẹ̀ lọ ẹnu ọ̀nà ló bàbá mi. ẹ má bínú ah, ẹ pẹ̀lẹ́. kí ló ṣe ìwọ ojú ìkúnrọ́rọ́. ó kàn fẹ́ rẹ̀ díẹ̀ náà ni. Oh, pẹ̀lẹ́ ọkọ mi má jí ọ̀rẹ́ o òun yà wọlé lọ kó lọ fara nísìnyí. mú mi ẹjọ́ ẹ má bínú mọ́ tó bá ti ṣe díẹ̀ máa wá bá yín gbọ́ nǹkan jíjẹ kíkọ sí mi díẹ̀. má tiẹ̀ dára ẹ láàmú tó bá yá mi tí mo fẹ́ jẹun àwọn kíchìn máa lọ dáná fúnra mi. ṣá lọ sinmi. go rest. pẹ̀lẹ́. ok. sorry dear. pẹ̀lẹ́ o. ìyá tó yẹ. ẹ ẹ ọkọ ah ọlọgbàrà o. lóye. mami. ọmọ tí mò ń wò yìí ó ti lóyún o ṣé kò sọ fún ẹ kí lẹ rò tẹ́ fi sọ pé lóyún. oyè làgbà wò ọmọ yìí ti lóyún tó bá wá jẹ́ pé kò tíì ní a jẹ́ pé kò ní pẹ́ lóyún hmm. Hmm. Hmm. wá gbọ́ o ìkìlọ̀ pàtàkì rèé o tó bá ti lóyún tó yè ẹ má ṣẹ́yún o kí mo wí ẹ má ṣẹ́ oyún o ó léwu o ó léwu o ọlọ́run ìjà fọwọ́ ara wa ṣera wa jù bẹ́ẹ̀ lọ jẹ́ ń wọ kíchìn fúnra mi torí ebi yẹn ń pa mí náà kẹ́ ẹ tó dé ìsinmi ń sọ pé kọ́mọ ọlọ́mọ yìí ó tún máa dáná oúnjẹ. tí ẹ bá ti délé sá ẹ jẹ́ kí wọ́n lo àwọn oògùn yìí pẹ̀lú warm water kí wọ́n lè take time wọn láti rest dáadáa. nọ́ọ̀sì ó dá yín lójú pé kò ní sí ẹni problem kankan. ọ̀ oh, rárá sá kò lè sí problem kankan gbogbo ẹ̀ láti evacuate. Thank you, nurse. Yes, sir. wò nìyẹn kí ló ṣẹlẹ̀. ìyá lọ hospital ìyá hospital ó yá lọ hospital bá mi gbé gbé gbé gbé ó yá lọ hospital. sorry. ṣe mí lóore kí ni tó kù tó yẹ kí n ṣe fún ọ gẹ́gẹ́ bí bàbá tí mi ò ṣe náà ẹ dá mi lóhùn gbogbo nǹkan ni mo fi tẹ́ ọ lọ́rùn ẹ ǹjọ́ wá yẹ kí wọ́n dojú tì mí mo sì pariwo fún ẹ títí títí títí tí àṣé ara mi ni só ti ń program tí mò ń wò lánàá ṣé o wá ríbi tó bára rẹ dé báyìí àfikọ́lọ́hún olódùmarè ó sábà mi yọ ọ́nú àjàgà tó kóra rẹ sí bíbí ni mo bí ọ ǹjọ́ wá yẹ kí wò ó fi àfọwọ́fà sọ́ra rẹ di àgàm ẹ́. Eh? I'm sorry. ẹ jẹ́ ká gbà pé tóyè ti ṣàṣemáṣe ẹlẹ́bọn ńlá kí wá lọ́nà àbáyọ báyìí láwẹ̀ eh, ọgbọ́n òtigi àfokùn ajé nímú ní kúrọ́ ọ̀nà ọ̀fun tó ń wé kò pé egun eh, bá a bá rí tàgìrì awo òwú ó ti mọ̀ pé bí tó yé ọba ti bímọ àti yéèyàn rẹ̀ yóò nira o yóò nira gan o. ẹlẹ́bọn ńlá ó kúkú gbà mí náà ni àbí ilé ọmọ ìyàwó tóyè ń ni wọ́n ló ti bàjẹ́ yìí kí la fẹ́ ṣe. kórè fẹ́mi àkọ́fẹ́ ìtílé ọmọ rẹ̀ dáa nígbà gbogbo àtijọ́ mọ̀ pé bí òbí mọ kò ní déèyàn kò ní lówó kò ní lọ́lá ọwọ́ rẹ̀ ò ní tẹnu kórè fẹ́mi. ó fẹ́ yàwó mi. ó yé mi ó ti yé mi. ṣé mi lò rẹ̀. tí ò bá ń tó ní cafe man, ní ẹ ni I would have preferred we sued that doctor because the guy is so incompetent. well, let me check out that doctor in lebi lẹ́bi let's just take it that that's God's will. What I want is your ceaseless prayers. Maybe when I get to England, they can correct it. sorry, dear. I'm so sorry for what my selfishness caused us. Mo dẹ̀ ṣe ìlérí pé gbogbo ọ̀nà On màá my free tí ẹ̀ta my free rí solution sí nǹkan tó ṣẹlẹ̀. Stop blaming me. Okay? I want you to be too hard on yourself. I'm so sorry, baby. wọ́wọ́wọ́wọ́ bí ọ̀gbẹ́ni sórí gbogbo kòtòkòtò tó sọ lẹ́nu yẹn kò kàn mí rárá rárá n tí mo bá fẹ́ òun ló gbọ́dọ̀ bá mi fẹ́ ta ló fẹ́ kí n fi tèmi jọná ori mi kọ̀ ẹlẹ́dàá mi gan ò gbà. mọ́mí ẹ má wulẹ̀ jàǹpátá lórí nǹkan tí ò ṣe ṣe ó di ọjọ́ tí àkekèé bá kú kírù díẹ̀ tó lélẹ̀ etí wo ló fẹ́ bá mi gbọ́ wí pé kí n fi ṣe bí lórí lẹ́kìn sọ pé mi ò fẹ́ mọ́ ah, ah, ẹ jẹ́ ká fọ̀rọ̀ ìrora wa wò tó bá jẹ́ mi ọmọ yín lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí kílẹ̀ máa ṣe. bẹ́ẹ̀ni ẹ sọ́hun má fi nù mí mo mọ̀ jẹ ah, tèmi náà yé mi èmi ò sọ pé kò fi ṣe mí lóore ilẹ̀ pátápátá mo kàn ní kó wá kan ṣe kan ní tó rọ́jọ́ ń lọ téèyàn bá pẹ́ lábẹ́ igi ẹyẹ okó aṣù sí ni lórí tó bá tásìkò tó yẹ kéèyàn ṣe nǹkan tí ó bá kọ̀ tí ò ṣe gan inú ọlọ́run ò lè dùn sí. ó oh, ta ló ń jẹ ọlọ́run. ó ṣá òkè ní òòṣà òkè yẹn tó fẹ́ bínú yẹn kí ló ń wò nígbà tí ilé ọmọ ṣe mí lóore báyìí. <laughs> bàjẹ́ yé mo gbé kí wàá la fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ ní kòríta tá a dé ìbáyìí kò yé mi o torí bí mo ṣe ń yí òrìṣà tó yè ségbè bẹ́ẹ̀ ló ń yí mi sí kúrò àṣà gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí o mo méjì ò bọ̀ nínú ọ̀sà ológun ṣé ààbò ejò máa ń gbé nínú ọ̀sà ni. wo ọ̀rọ̀ tí ọmọ mi ra wọlé yìí ó mà lè lẹ́yìn ẹ má wò mí níran ẹ bá mi dá sí kó tó di púpẹ́ jù. ẹ ò ṣe wá mú sùúrù kò gbọ́ tèmi náà ṣe báwa la bí òrìṣà tó yẹ ṣó fẹ́ gbọ́n jù wá lọ ni wò á máa yíwọ́ padà fún ni o bẹ́ẹ̀ ni torí pé ojúbọ̀rọ̀ ò ṣeé gbọmọ lọ́wọ́ èkùrọ́. ká yíwọ́ padà fún tó yè ah! ẹ àmọ́ eré jíde ṣé o ti gbàgbé ni o gbàgbé ìkìlọ̀. a gbọ́dọ̀ fi pámú tó yè ṣe tí ò bá wọn òrìṣà láwẹ̀ ṣàgbàlagbà kan máa ń ṣòro bí èwe ni ìwọ ṣe jí àfọkànbalẹ̀ elédùà ó kọ́ wa mọ̀ ọ́n ṣe. àmì àṣẹ. elédùà ó kọ́ wa mọ̀ ọ́n ṣe fọkànbalẹ̀. wọ́n fojú mi sọ́nà dẹ́ màá mú sẹ́gọ̀ọ́. I'll call you. I'll get where I touch yourself. Ojú mi, ojú ẹ̀rọ. Wọ́n ní kí n sọ fún kókó má gbàgbé mi. Seriously, Remy, I'm gonna really miss you. Mi ò rò pé tó bá ti kúrò nílùú yìí, mi kò máa dúró pé mo. for ah, goodness' best. Though. Don't worry, I'll call you. But tó bá ń bọ̀ UK, let me know. I can pick you up at the airport. Okay. Mm. Mm ojú ẹ ni mò ń wò mí wojú o ah, wojú ẹ. ọkọ òye àsìnà tẹkẹtì òkè ojú mi ojú ẹ ni. ẹ ti lọ. Hmm. má gbàgbé àjọsọ wa o. <laughs> ká ní wèrè tó ń lọ́mọ mọ́ mi lọ́rùn ah, ó fẹ́ pa mi lọ́mọ ni ah, kí ló ṣe ẹ dúró náà ṣé bí mo ti sọ wípé kò tí ì kan náà lẹ́yìn ọ̀ràn ọmọ kí ló tó ń wá bí mo kò kò rí bẹ́ẹ̀ sà. ẹ báwo ló ṣe wá rí báwo ló ṣe wá rí mi ò tiẹ̀ kúkú mọ ibi tọ́mọ mi ti bá rú irú dèdèrìn wèrè bíi tiẹ̀ yìí pàdé. dadi please. gbẹ́nu ẹ lọ́wọ́ à ń gbòòrò ọmọdé ẹ lọ́wọ́ ọkú mo ní kó bọ́ síta tí mo bá bò ẹ́. dadi. bó ṣe bó ṣe bó tó yẹn ni màá ṣe mú ẹ wálẹ̀ ọmọ ìrànkìrán get out. o bọ́ sínú ọkọ̀ kan gbé ẹ lọ àbọ̀ o fẹ́ flight ẹni à ń gbòòrò mọ́dí ẹ lọ́wọ́ ọkú ó ní wọn ra ìtàn lọ jẹ. ọ̀yá ọ̀yá wọlé wọlé wọlé. kí wọ́n rọra wa mọ́tò o. ọ honestly inú mi ò dùn tí dáàdi ṣe yìí irú embarrassment wo ni gbogbo eléyìí náà ẹ eh? wo bó ṣe yẹ embarrass ní ṣojú ẹ. ó yẹ kó mọ̀ pé àgbàlagbà nǹkan àwa ọ̀run àwọn náà nǹkan or whatever the case is èyí pẹ̀lú dáàdi tó bá ya dáàdi máa come around. ǹ tẹ́mi rò pé ó ni pé òòṣà oko láre ìbọ torí òòṣà tó yè ṣé mọ̀ pé òun ló fún alọ́mọ òun gbò sí ti arí báyìí òun náà láàbẹ̀ láàkè sí. ṣé pé bàbá ṣáà ti bọ́ kò ní séwu mọ́. láṣẹ Èdùmàrè kò ní sí nǹkan kan àmọ́ ẹja kọ́kọ́ bọ́ná láwẹ̀ ìlọrin ìfọkànbalẹ̀ ẹ̀ ń tọ́tọrọ ọmọ náà ní ẹja lọ bá. Mm. Mm. owó ọlọ́bọ̀ ńlá o ṣeun mi mm. o kú ọwọ́ mi ó mm. ti di ṣíṣe náà. dídúmọ̀ rẹ̀ ló bá ṣe. ti balẹ̀ báyìí ó kú bí a month kó parí medications ẹ̀. lọ́wọ́ amú lára fẹ́ ọ agbára lọ́ndẹ́ báwo wàá ló ṣe ń ṣe pẹ̀lú àṣedídì ẹ̀. nǹkan tí mo fẹ́ ṣe mi gbọ́dọ̀ fẹ́ mo miss ẹ̀ gan ni o seriously mo miss ẹ̀ gan mo mọ̀ pé ìfẹ́ òtítọ́ ló ní sí mi èmi náà ò dé nífẹ̀ẹ́ ẹ̀tàn sí kò sí obìnrin míì tí mo lè fẹ́ láyé tó lè kọjá àṣemí lórí. Ah! I'm serious. àgbà ọlọ́run kò ní sí nǹkan tó máa ṣe I wish all the best. ó tẹ̀ ló máa pè mí padà bíi thirty minutes mi ìrètí ìrè kó pè mí náà ní problem. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. fóònù fóònù fóònù fóònù. ṣé kí n kò ti gbẹgbẹ sí. oh my god. Ah. Oh, sorry, guy. Welcome. No. Jọ̀wọ́ má bínú. Mo gbàgbé fóònù mi sí orí tébù ìgbà tí mo lọ lẹ́kọ̀ọ́. Mo mọ̀ pé ìgbà tí n try láti clean tébù yẹn bóyá ẹ ti bá mi tọ́jú fóònù mi. Oh, excuse me. Mi ò rí fóònù bẹ́ẹ̀ rárá. Ah, ẹ kàn sọ pé o ò rí fóònù mi rárá, o ò rí fóònù mi rárá. Orí tébù yẹn la fi fóònù yẹn sí kó tó di pa jáde lọ. Ìwọ náà ló dẹ̀ wá ń bí tá a fi jáde. Ìwọ náà ló máa rí nàá. Ross, nígbà tẹ́yìn sí lọ tán àwọn tó wà mọ nǹkan mi ò ṣe ká oh. mi ò rí fún nǹkan kan. but wọn la fi sí nígbà tá a lọ. ẹ àwọn míì sì fẹ́ wọn ti jáde mi ò mẹ́ tó mú fún ẹ ẹ tẹ́ bá bí i'm busy excuse me. ẹ wò in case a lè ti lọ tán kó tó di pé bóyá ẹ máa bá a padà rí fóònù ẹ jọ. Okay ẹ bá wa kí bẹ́ẹ̀ mo ṣe máa padà wá gbà ṣùgbọ́n ẹ ṣe náà. hello níbo ló wà ilẹ̀ tí ń ṣú náà ẹ́ a máa tilẹ̀kùn o a ti fẹ́ palẹ̀ mọ́ ṣọ́ọ̀bù o ìwọ ọ̀dà báyìí ẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ torí mo fẹ́ tilẹ̀kùn mo ti sọ fún ọkọ ṣùkọ́ ọmọ ṣẹ́ yẹn máa páàkì ya ok. ẹ ra ma ẹ ra ma sorry ma ẹ jọ ẹni tó ní ṣọ́ọ̀bù tó wà ń bẹ̀ ni mò ń béèrè. èwo ń bẹ̀. ele ele ṣọ́ọ̀bù ele. ó mà ti tójọ́ mẹ́ta tó ti wá sí ṣọ́ọ̀bù ọ̀tí kan tí mo gbọ́ ni pé wọ́n ti travel out. travel what. wọ́n ti travel out. travel out tó ní eh. ṣe òsán fún mi pé òun fẹ́ travel last week tí mo bá sọ̀rọ̀. má sọ bẹ́ẹ̀ bóyá o ti ń pè é sórí fóònù báwo ni wọn jù fẹ́ mọ ọwọ́ tó ní fóònù lọ́wọ́ mọ́. travel out. Eh. ah kí la máa ṣe báyìí eh, kí la máa ṣe báyìí. òótọ́ bàbá wàhálà ni mo wà náà yẹn Túnmiṣe is the only person tí mo rò number yẹn fún and she not around now ibo ni mo number yẹn àǹtí mi ò bá pe lédi yìí sí gbogbo ọ̀rọ̀ ọkàn ẹ̀ ní wípé condition tó ń wá. ẹ owó ta ló tún rò pé a tó ti lè rí nọ́mbà yẹn ẹ owó ta la tó ti lè rí. tí mo rò pé mo ah dáàdì ẹ̀. bàbá ẹ̀ ni mo rò pé mo lè rí lọ́wọ́ ẹ̀. Oh my god ah. wàhálà nìyẹn o. Ah. mo rí sí tí mo fi careless tó èèyàn ọlọ́run kò tiẹ̀ yé mi rárá kò yé mi rárá. má blame ma rẹ̀ solution máa wà ṣùgbọ́n check it easy. solution wo ló fẹ́ wà your solution wo ló fẹ́ wà báwo mo ṣe fẹ́ rí nọ́mbà ẹ̀ that is the problem. Ah. káàsán káàsán kí ló fẹ́. fóònù tó lórúkọ mi sà cosmate ṣe mí lóore. kí ni nǹkan tó fẹ́ ìwọ ọkùnrin ẹlẹ́jọ́ wẹ́wẹ́ yìí. mo ní láti communicate pẹ̀lú ṣe mí lóore ni because wọ́n need attention ẹ̀ ní school wọ́n á ti fi ọkàn ọ̀jọ̀gbọ́n Fálọpẹ́ balẹ̀ pé màá bá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ wá ah. torí kọ́ máa lọ rò pé bẹ́ẹ̀ á mú un parọ́ ìdí tí mo fi ní kí n wá nìyẹn. òmùgọ̀ ni ẹ ah! ìwọ rò yìí pé o lè wá bí kò wá mú mi nígàn pẹ̀lú àwọn irọ́ òfò tó ń pa yìí ah! wèrè ni ẹ o òun ah! síwìn o rò pé èmi á fún ẹ ní nọ́mbà ọmọ tèmi kẹ ẹ tó lè bá mi ba yé ẹ jẹ skul wo rádaràda wo ló tiẹ̀ ń sọ náà kì í ṣe skul náà lẹ ti kó bá mi lọ́mọ àgbébódé nulẹ̀ mi. ẹ wo sá ṣe rí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń ro yẹn tí ìbá ń ṣe pé mo ti fi wọ́n lọ́kàn balẹ̀ pé bàbá wọn gba nọ́mbà ìwà ni. ọkàn yín ò ní balẹ̀ ní skul yẹn o ah. fún nǹkan tó sọ yẹn ọkàn yín ò ní balẹ̀ tó bá bóde lé mi. wèrè. ọ̀hún ò dá ara o má jẹ́ kí n tọ́ ẹ̀ bàbá yẹn lé mi ẹsẹ̀ mi ò balẹ̀ o ah, bàbá wèrè lanú ẹ o kò sí gírámà tí o sọ sí mi tán wo ajá tó bá lọ lé ẹkùn tó bọ́ lọ́rọ̀ mi o ó yẹ kẹ́ tún kó ewu ni o ah, ọmọ ò dáa o ọmọ ò dáa o. mo ti sọ ah. fún ẹ mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ pé bàbá yẹn ò kì í ṣe solution fún ọ̀rọ̀ tó wà lẹ. ẹ bó àṣà ni màá wòran náà àá gbìyànjú náà ni ọlọ́run kò gbìyànjú kí wàá la máa ṣe báyìí what next. má bínú mi ò mọ mi ò mọ problem láwọn ilé báyìí. ọ̀rẹ́ lè ṣe. sáà sórí oògùn sọ̀yè tí mo ṣe fún ọ yìí òòjọ́ ẹ̀tú bá fojú kan ná ijọ́ náà ní gbà ọba ti jẹ́ tán kí wọ́n wá mú ọ lọ sọ́dọ̀ àwé tí bí tí ọmọ kọ ní iléèwé méjèèjì ó ṣiṣẹ́ pọ̀ fún àwọn ni ọ̀yá ọ̀yá jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ah kí àlẹ́ ń wí ọpọlọ rẹ̀ yà jí pépé kódà ń tẹ́ ẹ̀ bí ọmọ. máa jẹ máa jẹ máa jẹ máa jẹ káwọn tó nílẹ̀ kí wọ́n jí orí bá a ṣe fẹ́ orí hmm. hmm. n tá a fẹ́ kọ́ mọ̀ kí lédùwà jẹ́ ọmọ n tá a fi ó ṣe káwọn tó láyé ojú ó ṣe ó yá ó yá jẹ ó jẹ ó jẹ kò gbọ́dọ̀ pẹ́ láwọ láwọ láwọ ẹ ti tán nù igi ìwé lẹ̀ ń wò lẹ. tóyè lẹ ọkọ mi ọ̀rọ̀ ọ̀rẹ́ lèsì tí mo bá ẹ sọ wípé ó múra àti ṣe ìdánwò síléèwé gíga torí ẹ̀ la ṣe wá kó lè bá mi kọ́ dáadáa kó tó dásìkò ìdánwò. ìyẹn ò ṣe nǹkan tó le mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ nọ́mbà tẹ́ sọ fún mi pé tó bá ti ṣe tán pé kẹ́ jẹ́ kí n mọ̀. mọ́ mi ṣé torí ẹ̀ lẹ́yìn náà ṣe tẹ̀lé wọn wá. Ah, bẹ́ẹ̀ ni ọkọ mi mo ní kí n wá láti wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún pò tiẹ̀ gbà láti bá mi kọ́ àbúrò ẹ̀ níwèé lórí ọ̀rọ̀ ìdánwò tó fẹ́ ṣe ọlọ́run bá mi ràn yín lọ́wọ́. àmín àmín ọlọ́run ni ká dúpẹ́ fún tí mi ò bá ṣoore fẹ́ni tó wà nílé ará àta ló máa kó fà mí ó ní kí ẹ bá mi bá sọ̀rọ̀ kó dojúmọ́ ẹ̀kọ́ ẹ̀ dáadáa tó ti yẹn sìn you know how important education is ìwọ ló máa mọ bó ṣe máa face education ẹ̀ dáadáa o get ẹ̀ ń sìn kó má bàa di nǹkan mi. Mm. àìfọkànsí eh, eh, eh, tí ìwọ ń sọ ń pa tiẹ̀ yẹn gbàgbé ẹ̀ kò tó bẹ́ẹ̀ kó má fọkàn sí i. Mm bó jẹ́ pé fàǹfààní ara ẹ̀ náà ni àbí ìwé tó bá kà fàǹfààní ara ẹ̀ ni kó tó rántí pọ̀ òun mọ̀ mí rí a ti kọ́kọ́ jẹ gbádùn ara ẹ̀. àwọn náà tiẹ̀ máa jèrè wọn lágbára náà. àṣẹ Èdùmàrè. tó bá di ìrọ̀lẹ́ ọ̀la make sure kó wá síbẹ̀. iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. kí ni kí n fi ṣe yín lálejò hmm? ó ṣe má ṣe yọnu. ẹ ti wò pé ilé àpọ́n ni irọ́. ta ló àwa ni sà. Ah, ọ̀rẹ́ létí báwo ni kọ́ mi ẹ rọra o ẹ pẹ̀lẹ́ ẹ rọra báwo ni nǹkan. Ah, ah. àwọn ọ̀rẹ́ àbí. bẹ́ẹ̀ ni sà. Eh. ẹ jẹ́ ká lọ ẹ wọlé ẹ wọlé wọlé ẹ máa wọlé lọ wọlé àti yẹ. kò sọ pé ẹ máa pọ̀ tó báyìí kẹ́ ẹ máa fi wá síbí ẹ má bínú pé mi ò sọ fún yín pé èmi àtàwọn ọ̀rẹ́ mi lájọ máa wá èmi pẹ̀lú wọn lájọ máa ń kàwé mi dẹ̀ fẹ́ kó dàbẹ̀ ni kí mo máa wá mi ní mò ń dání mi fẹ́ wà self center mo fẹ́ káwọn náà wá jàǹfààní nǹkan tí mo fẹ́ wá jẹ lọ́dọ̀ ẹ̀yin òṣèlú mi wá ẹ má bínú sá. tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn náà iná wa òkè ṣe ká wọlé. ẹ ṣí sà. ọ̀rẹ́ Lizzy. ẹ ṣí sà. báwo ni nǹkan. mo wà òkè sà. you are welcome. thank you sir kó tó di pé a bẹ̀rẹ̀ ká tó sọ ìkan tàbí méjì àwọn mi ká mọ orúkọ ara wa. My name is Fọlápẹ̀tàn Ọládọ̀tun sir. Fọlápẹ̀tàn. Ọmọlára Aláwọ̀dé sir. Ọmọlára Aláwọ̀. No, Alawode. Alawode. I thought you said Alawode. Awo. Awo. <laughs> Good. Ahmed Sharafat Oyinkosala. Ah? Ahmed. Ahmad. Sharafat Ahmad. Orelisi Ọ̀tá Ọ̀báyọ̀mí. Ó jẹ̀bi. <laughs> Ọ̀tá ò ní yọ gbogbo wa o ẹ̀rí kó dàbí àṣemọ orúkọ ara wa ìyẹn ni àní lè máa fi gbé òjò fún àìná orúkọ tèmi nìyí. ọkùnrin. thank you. anna àwọn subjects wo ni ẹ problem nípa tí ẹ fẹ́ kí n bá yín. um sir actually english maths and economics. ah nice one. Um, ṣé english textbook kankan wà bẹ́ẹ̀. yes sir. Okay. Oh, let me have this. Nice one. Let's start with English. Ma, ma fún yín ní short essay kan. Ìyẹn ni màá lè fi mọ ability ẹnì kọ̀ọ̀kan yín. Okay? Ìwé àjàkọ yín dá ìjà. Are you ready? Yes, sir. This is the question. Write short note on Ebola virus disease. So, sorry, sir. Come again. Write short note on Ebola virus disease. The causes and the preventive measures. I give you just 30 minutes, please. One, two. <laughs> okay, okay, okay, let's be serious. Go on, Lara láyé láyé ẹ má bàa mi ṣe irú nǹkan tó bá mi try yẹn mọ́ kí ló fẹ́ fọ̀ṣì yẹn náà ṣé mo gẹ́fẹ̀rẹ̀ mi kọjá mọ́ṣáláṣí lọ́dọ̀ ẹ̀rí mi dákọ́ yẹ pé o. sotiri mo ti máa ń dẹ́ ti pẹ́ ọ̀rẹ́ lẹ́sìn lòjò tó kẹ́yẹ lépọ̀ máa dìyẹ if not ibo mo ti fẹ́ bárò ẹ̀ pàdé. ẹ máa gbọ́rọ̀ wèrè ẹ máa gbá sinwin. o stupid orí ẹ yí. o stupid o stupid gan ìwọ ló mọ ibi tó ti rọrẹ ẹ. ẹ máa gbọ́ wèrè ta ló mú wèrè wá. èmi fowó kì í ó ní bèjì àmà iná ó ṣe é kù mọ́ ẹ̀mí apani nígbà yẹn nígbà ṣe rí mi. o kàn wà violent bolo ti rí ta o ti oh my god wọ́n dẹ̀. ìwọ gan ponu ìwọ gan ponu ìwọ afọ́fù gbé mu òṣì. o ṣe o máa ń wà violent o ras i don't know wọ̀rẹ́ wọ̀rẹ́ ọ̀gá o lọ́pọ̀lọ́ ọ̀dẹ̀. keep quiet. ẹ má bínú sá. mo ti mọ ilé tí ọ̀pọ̀lọpọ̀ yín ti jáde púpọ̀ nínú yín wọ́n máa ń kọ́ yín dáadáa láti lè àmọ́ tí ẹ bá jáde tán kò sí ọpọlọ lórí yín ṣe iṣẹ́ tí mo gbé fún yín pé kẹ́ má ṣẹlẹ̀ ṣe ẹ rí mi lórí ìdúró ń bí ẹ tún ṣe ìtẹ̀ ṣe. ìgbà tẹ́ fẹ́ wọlé mi ni mo ṣí géètì fún yín ṣe mí láàánú pé ilẹ̀ máa ti fúnra now get out. ẹ wo ó tiẹ̀ ti dà ṣe ti pé má fi títí kó bá ti tèmi ó yá. ọ̀rẹ́ lèsè wọ́n máa ṣíwájú ìwọ ló máa ti géètì yẹn fún wọn. Ah, ẹ̀mí ìpè kí n tẹ̀lé wọn. wọ́n ní ká jọ máa lọ. kò tọ́ ọlọ́run mú ẹ tó bá dọ̀ mi ò ní mú kò ní mi kò ní mú dání ó kàn ga ò lọ́pọ̀lọ́ ọ̀dẹ. thank you let's go wọ́n ti lé wá ń sìn wọ́n ti lé wẹ́jà lọ. oh beef look at you. nìṣó kí ló kọ kí ló kọ lẹ́sẹ̀ mọ́ fún yín wá nìṣó.

ẹbí gbogbo yín kọ́ bí òpònú yìí. lálẹ́ ní kẹ́lọ́ òní kan ti dàbí mo ní wá ní mọ́mọ́ wọ́n ti bí ẹ lé kòtò ṣẹlẹ̀ tí yín lélẹ̀. ní sin ẹ̀jẹ̀ kí yẹn possible mọ́. oye ọ̀dọ̀ tẹ́lẹ̀ sọ oúnjẹ ọ̀sán. olóòjì òsì ni ẹni eh, ibi tó fọ́ dẹ́yọ̀ sí fún ẹ lọ. má bù nítorí gbogbo ẹni gbogbo ẹni lọ́lẹ̀ bù. yàtúndọ̀ ó yà máa lọ. olùbọ̀sẹ̀ bí àṣepọ̀ ònà afọ́fùgbé mu nìyẹn mo ní kó lọ kẹ́kọ̀ọ́ bí kan ó kọ́ ó lọ. owó ń kọ́ àwọn ọ̀rẹ́ kiri ṣé mo rẹ́ kó máa kọ́ ọ̀rẹ́ kiri ni bójú ò bá ṣọ̀nà fún iṣẹ́ pọ̀lú ẹ̀ dojú délẹ̀ ni. mo mi ṣe bí mo ní kí n ran àwọn ọ̀rẹ́ mi náà lọ́wọ́ ni. gbé gbogbo ẹnu ẹ sọ́hún gbé gbogbo ẹnu ẹ kó gbé sọ́hún mo rẹ́ kó máa ràn yàn lọ́wọ́ kiri ó jẹ́ ìtẹ̀lẹ́wà bó ṣe fẹ́ lọ bẹ tóyè kó lè bẹ̀rẹ̀ sí kọ́ ẹ níwèé padà àìjẹ́ bẹ́ẹ̀ ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn kó gba ṣoṣo fèmí àti wo òpònú aláìníròònú olódo onírin àrèlẹ́sẹ̀ yìí òpònú ọmọ ẹ̀ tó bá bí ni lèèyàn ń jọ olódo jàtijàti. tóyè mọ́mì ni wọ́n pè mí wọ́n fẹjọ́ ẹ̀sùn mi pé ó ṣe àwọn wọ́n lọ mọ ọ̀rẹ́ àwọn pé ó fẹ́ ṣe jam báwọn dẹ́ni pé bóyá kò kọ fúngbà díẹ̀ kó tó dìpò ṣe wọ́n ní nǹkan táwọn kọ́ ṣàdédé rí ni pé. Pe ó lé ọmọ yẹn padà sọ́dọ̀ àwọn kí ló ń ṣẹlẹ̀. mọ́mí ò sọ nǹkan tí ọmọ yẹn ṣe kí n tó lè kúrò níbí. àánú ah, ni wọ́n sọ fún mi o torí orí aago náà ti pè mí. ok ọ̀rẹ́ lẹ́sìn nìkan ni wọ́n sọ fún mi pé àwọn fẹ́ kí n kọ́ níwèé ìgbà tó ń bọ̀ nbí ó kó àwọn ọ̀rẹ́ ẹ̀ dání kò tiẹ̀ sí problem ọ̀gbà ẹ̀ torí time tèmi ní láti fi kọ́ òun òun náà ni màá lò fún àwọn ọ̀rẹ́ tó kó wa mo dẹ̀ fún wọn ní assignment pé kí wọ́n ṣe é ibi náà ni mo ti ní kán ṣe ìjọjọ́ mọ̀ pé nígbà tí mo padà débí ìjà ni mo bá wọn lẹ́nu ẹ̀ ah, ah. wọ́n ṣépè fúnra wọn gidi bí wọ́n ṣe kéré mọ́ ẹ̀ èpè ah. ńláńlá ni wọ́n gbéra wọn ṣẹ́ wọn kọ yín lé dáadáa tó bá kọ yín ẹgbẹ́ kọ ìdí yẹn tí mo fi lé wò wọn dànù mo dẹ̀ ti sọ fún wọn pé mi ò fẹ́ rí wọn bímọ títí kan rẹ̀ lèsì fúnra rẹ̀. nǹkan tí wọ́n ṣe ò dá lóòótọ́ ìyẹn kù díẹ̀ káàtó but all the same àgbàlagbà ni wọ táwọn bá ti ń ṣe bí ọmọ kékeré gbàgbàlagbà ni wọ èmi rò pé kó lé wọn dànù òun ló yẹ kó jẹ solution at least tó máa jẹ àbúrò wa ṣé a máa lé wọn dànù a máa bá wọn wípé nǹkan tó ń ṣe ò dá náà ni. tó bá jẹ́wọ́ nǹkan tó máa ṣe nìyẹn. nǹkan tí máa ṣe nìyẹn. o ti máa ṣe kọ́ nìyẹn o ti máa ṣe ni mo ti ṣe nítorí ẹni tó bá fẹ́ mọ nǹkan o lè yàn tẹpá mọ́ kò dé nira fún èèyàn láti kọ́ irú èèyàn bẹ́ẹ̀ àmọ́ ẹni tí ò bá ní mọ̀ kó làágùn látẹ̀ ní dọ̀la irọ́ náà ni àwọn eléyìí ò rẹ́dì láti mọ̀ kankan kò yẹ ẹsẹ̀ èmi ò rẹ́dì láti kọ́ wọn mọ́ ṣó yẹ ní ti tèmi o nà mọ́ ok. gbogbo nǹkan tó ṣe ń sọ náà ó ṣe right but all the same má bínú mo wà pínú ló ń bí e at least ìwọ náà ó jà mọ̀ pé mọ́mì ti wà láàrin ẹ kúrẹ́ síbi tá a máa tìyá sí ọmọ mi tí ó pè mí náà tán pa kéésì mi sí wọ́n pé èmi náà ni mo lè bá ẹ sọ̀rọ̀ ló jẹ́ kí wọ́n pè mí sí wọ́n fẹ́ kí wọ́n náà fi ọ̀rọ̀ ìpọ́n mi lé jọ́ torí tó lọ́hùn bá ń dáríjì wọn pé mọ́ mi kò sọ fún wọn pé ti tọ́nu ẹ̀ jọ mú bẹ́ẹ̀ ni jọ fọ́tọ́ ọ̀rẹ́ máa pe mọ́mì ó promise báwo lọ̀rọ̀ mọ́tò ẹ̀. wo ìyẹn ti wà nílé mẹkáníìkì wọn ń ṣe lọ́wọ́ bọ̀ jọ́ nítorí tọ́lọ́ bá mi pè wọ́n pé mẹkáníìkì. mẹkáníìkì kọ mọ́mì ni mo ní kó pé. mo ní máa pè wọ́n fìyẹn lẹ̀ fìyẹn lẹ̀. bóyá sáyẹ yẹn fast ó ti yá jù. kí ló fẹ́ báwo lè ṣe fẹ́ kí n sọ. tó bá lè pè wọ́n sí gan máa appreciate ẹ̀. fún mi ní fóònù ẹ kò sí wàhálà <clears throat> pé nọ́mbà wọn. ṣé gbogbo nǹkan tí mo sọ dé ti yẹ ń sìn. bẹ́ẹ̀ ni sà ẹ má bínú sí i sí. ọ bínú kẹ <laughs> èmi ò má bínú sí ẹ mọ́. Laila, you may come and resume your lectures tomorrow. Thank you, sir. I should go. Oh, free lot to sílé mi anytime tó bá wọ̀n Wow. Yeah. Thank you, sir. I should go, sir. Thank you. Ah, ah, mọ́mí. Ah, ǹlẹ́ o. Àlejò ńlá o. Yes, ma. Toye toye. Yes, ma. Ah, ah, báwo gbogbo ẹ? Dáadáa ni Enle no. Yes, ma. Ah, ẹ kálẹ́ sá. How are you there? Ẹ má bínú ẹjẹ sá. Oh, bínú kẹ̀, òun náà ni mo ti ń sọ fóun láti ẹ̀kọ́. Ẹ̀yin lẹ jẹ́ kí inú bí mi díẹ̀ lọ́jọ́ yẹn. Ó lè ti tán. Ok, ah. ẹ free nísìn. Ọlọ́run ṣeun, èmi ò ní fẹ́ kó o bínú. Ṣé o rí àwọn àbúrò ẹ̀ wọ̀nyí? Téèyàn bá ṣọ́ra, wọ́n á mú yàn ṣẹ lọ́hùn. Ń tà dẹ̀ fi sọ wípé kán á máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹ̀ náà ni wípé a rí wípé ajá àwòye òun ló máa mọ ehoro òwòye ilé gbogbo nǹkan bá fi ṣe wò mọ mi ó ti tọ́ ma. ó ti kò sí nǹkan kan mọ́ ó ti tọ́ ma gbogbo ẹ̀ ti tọ́ ma ṣé o ti wá ṣe ọ̀nkú ẹ̀ lálejò. rárá máa ò wọ́n sì jẹ́ kí n ṣe àwọn lálejò. Ah, ṣóun ló máa ní kó ṣe lálejò àbí wọ́n wá ṣe. èmi ni mo ní kó fi ọ̀rọ̀ ti àlejò sílẹ̀ torí ọ̀rọ̀ pàtàkì wà tí ẹ ń sọ lọ́wọ́. ẹ sọ̀rọ̀ pàtàkì. ó dáa bẹ́ẹ̀ ẹ máa sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì lọ eh, Fọlámi ah, jẹ́ ká máa wọlé lọ ká má lọ pàkúta sí ọ̀rọ̀ pàtàkì tí òkú àtàbúrò ẹ̀ sọ. àyàndá ayé ẹ máa sọ̀lọ̀. kì í ṣe nǹkan tí ẹ lè gbọ́. Ah, ah, ah, ẹ gbọ́ ọmọ mi. bí mọ́mí ṣe sọ̀rọ̀ ẹ ti ní ìtumọ̀ díẹ̀ bá kọ sí mi. wo àwọn méjèèjì mo bá nu ilé tán jọ ń sọ̀rọ̀ kódà béèyàn bá gẹ̀ẹ́sì nù mí kó lè kọsẹ̀. <laughs> Hmm orí mi mo mà dúpẹ́ o ẹlẹ́dàá mi ò ṣeun ah ọ̀rẹ́ ẹ̀rù ti ń bà mí pé ṣé ọmọ tó yẹ yìí ṣé kò ní sọ̀rọ̀ ẹ̀ dàbí kú tí ń sọ lóògùn báyìí. bàbá mi ò ní jẹ́. Ah, àfi kélédùà wá bá mi wọnú ẹ̀ kó sọ ọ́ dòótọ́. ọ̀rẹ́ wa fọkàn ara rẹ balẹ̀ ń gbò jẹ́ pé ń bi afẹ́ gbèbì sí òbí fúnra rẹ ti lálẹ́ wò ọmọ tèmi fi àṣẹ jẹ́ a máa fọkàn báwọn lọ́mọ ṣe ń lọ yìí ó dá mi lójú pé bá a ṣe fi ó rí ni bàbá mi ó ṣe jí ó já sí. àmì àṣẹ ìdùnmarè hmm. o ṣeun ṣeun ṣeun o. hello sir ẹ káàsán sir mo wà ok ok ìgbà wo lẹ fẹ́ kí n wá sir ok mo ti gbọ́ all right sir ó dàbọ̀ yes sir. àwọn wo la tún ń pè yín o and what's your own business with whoever that calls her. Mm. fi bébì mi sílẹ̀ orí pọ́nmọ́ sẹ́ẹ̀tì síbẹ̀. wọ́n kú tó yẹn náà pè mí wọ́n fẹ́ kí wọ́n bá wọn ṣe oúnjẹ sílé wọn. <laughs> hello ọkùn tó yẹ pé jọ kí ni tiẹ̀ láti máa lọ sílé ogun tó yẹ lọ bá wọn ṣe oúnjẹ síbẹ̀ ṣé kìí ṣe pé oníwẹ́rẹ́ àwọn ti ń bólè bọ̀ ni o. àbọ̀ ń wá ti ń ask her out. yes. He did. But I'm not really sure he meant it. How? Me, oh sure no, ni, àbí? Kí nìkan tó ń rí lára rúmi tó ṣe máa láwọn fẹ́fẹ́ possible ṣá? Possible náà. Ọ̀rẹ́, má tún ara ẹ̀ o. Má ti ẹ̀rù rárá ni. Nǹkan tí ọkọ tó yẹ fi dùn ẹ́ lọ gbọ́rọ̀gbọ́rọ̀ ní bí ọwọ́ aṣọ. Ọkọ tó yẹ tó yẹ pé ó ti kàwé ó ṣé òun ló máa sọ pé òun fẹ́ fẹ́ irú ẹ̀ ìwọ tó ti ẹ̀là kó máa wọ ilé ìwé gíga gan kí ni assurance kó máa dúró fún ẹ fún six years six solid years yìí. mo ti ready mo ti gain admission. ẹ ìwọ ti gain admission three months. ọ̀rẹ́ ro dáadáa àmọ́ bóyá ọ̀fun rẹ ti ṣetán láti wọlé ọkọ tó bá yẹ kó o ti ṣetán fine because. <laughs> èèyàn tá a mọ̀ bí ẹni mowó ni wọ́n. he is educated ó kàwé gboyè and wọ́n lè máa ń lówó nísìnyí truly but it is clear pọ́jọ́ ọ̀la yìí máa dára jù báyìí lọ èmi ò rí nǹkan kan tó burú ń bẹ o. ṣùgbọ́n tí wò báyìí ti ready ó léwu o torí ọdún mẹ́fà sísìn it's no joke kó má di pé wọ́n máa sọ ẹ́ di aṣọ àlòpàtì tí òun ló fara ilé àbára oko. It's a journey. It's not possible. You see, I am very, very sure that Uncle Toye wants to take advantage of you. Oh, they rode at that. aláti ṣe ló To máa ti ṣe ara ẹ̀ sórí mọ́mì tèmi máa ń sọ kinní kan fún mi wọ́n wọ́n á lèmi ni mo mọ̀ nǹkan tó rọ̀ mí lọ́rùn àti nǹkan tó tẹ́ mi lọ́rùn tó dẹ̀ dá fún mi. rọ ọ̀nà ọ̀rọ̀ yìí by your mom <laughs> sọ fún wọn. omi ìpè kí n sọ fún mọ́mì mi mọ́mì mi bá wo àánú ọ̀nà ọ̀nà. mistake táwa ọmọ òde ìsìn máa ń ṣe nìyẹn kí ló wà nínú kò fọ̀rọ̀ lọ mọ́mì ẹ̀ she's in the best position to lead you aright. Yeah. sọ fún wọn kò sábíyamọ rere kan tó máa lajú ẹ̀sìn rẹ̀ tó mọ ẹ máa máa ṣẹ̀ṣẹ̀ gbé tó dẹ̀ máa máa wò. pé wọ́n kẹjọ sá lórí òkè ọlọ́run gbọ̀yà ni. ọ̀rẹ́ lèsì ọ̀rẹ́ lèsì abẹ́ni ṣé wọn kọ mò ń bá sọ̀rọ̀ ni. mọ́mì mọ́mì ẹ̀yin lẹ́ni kí n gbà fún tó yé o ṣé àwọn kan máa ń sọ pé ojú ta bá bágun kíkọ́ la máa ń bá sọ̀kalẹ̀ lórí ẹ̀ mọ́mí tó ń kún bá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ẹ̀yin ni màá nà kálíbù sí o. ọ̀rẹ́ lè ṣe abẹ ní ohunkóhun tó jáburú ò ní ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ohunkóhun tó jẹ́ rere ló máa ṣẹlẹ̀ wò ṣé bẹ́ẹ̀ mi mo bí ẹ àbí ṣé o níyàá mi lẹ́yìn mi ni. no. di gbígbà ẹ̀ mu wà lẹ́yìn ẹ̀ bíi ike digbí ni mo dúró kò sí wàhálà bẹ́ẹ̀ wò ó fọkàn ẹ balẹ̀. ẹ ṣùọ. ó dà dúró ná ṣé ó ṣeé ṣe kí n rí ojú ọ̀nà ńlẹ̀ kí ni kò lọ́ọ́ máa kórè bọ̀gbó kó ṣeé ṣe ọkọ mi àbẹ̀ní ọmọ ẹlẹ́rìn kò sí wàhálà fọkàn ẹ balẹ̀ ó ti gbọ́ ó ti gbọ́ mọ̀ kò sí. màmí ni kí n gbé fún yín mà. ìṣe hmm. tá a ṣe ọmọ ọ̀gbẹ̀rì a gbọ́dọ̀ ṣọmọ awo bẹ́ẹ̀ sọ fún ìyá ẹ wípé ó ti yé mi ó kárí ó ti fẹ́ máa lọ kò burú kò kí ìyá ẹ fún mi ó dáwọ́ mọ́. ṣé òrìṣà tó yè ṣé kò ní dójú ọ̀rọ̀ yìí tì mí báyìí mọ́mi ó wù mí ni ọ̀rẹ́ lè sí wù mí mo fẹ́ fẹ́ ni àbí inú yín ò tún dùn sí. Ah, ah. inú mi ò ṣe ní dùn sí ah. mo kàn fẹ́ kó tẹnu ẹ̀ jáde fún mi náà ni ọkọ mi ṣé orí ẹ mọ́ ta rí kò gbọ́dọ̀ tún dàfẹ́ mọ́ wa lọ́wọ́ o. n kò ní bọ̀. ẹ nígbà tí ọ̀rọ̀ ti wá rí bá ṣe fẹ́ kó rí i ọjọ́ wo ni ká wá mú fún ìgbéyàwó yín. èwo lọ̀rọ̀ gbéyàwó nínú tó wà lẹ́yìn ẹ tiẹ̀ jẹ́ kí mi àtọmọ tiẹ̀ múra wa dáadáa ná. kò tí ì sáyè ìgbéyàwó báyìí o ṣé ọmọ kọ́ra ẹlẹ́sìn fúnra rẹ̀ gan padà sí skul. ó dẹ̀ dìgbà tó bá tiẹ̀ kàwé tán kátẹ̀ tó máa sọ̀rọ̀ gbéyàwó kò ṣe gbéyàwó kankan rárá. ọ̀rọ̀ bí ọdún mélòó lẹ́yìn táwa ń sọ yìí hmm, bí ọdún márùn-ún sì sìn náà ni. Ah! òrìṣà tó yẹ ìwọ ọmọ yìí ó ṣàfẹ́ kó bá mi ṣé o ò fẹ́ kí n fojú mi rí ọmọ ọmọ mi ni àbí nǹkan míì tiẹ̀ wà ń bẹ̀ tó sọ fún mi nígbà tí ìṣe pé wọ́n ní ẹni tó bá wà nílé ọkọ kò gbọ́dọ̀ tún kàwé sí mọ́. o tí mo fẹ́ bí nǹkan náà nìyẹn pé ṣe àbí nǹkan míì wà ń bẹ tẹ́yìn náà fẹ́ sọ fún mi lórí ìpè dandan dandan mo gbọ́dọ̀ fẹ́ yàwó. ẹ wo àfi kó lọ sílé ìwé dáadáa kó kàwé dójú àmì tó lè tẹ́ mi lọ́rùn kó tó di pé a sọ̀rọ̀ gbéyàwó ohun tí mo fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni. ohun tó fẹ́ nìyẹn tèmi náà fẹ́ ni wípé kí ìgbéyàwó kó wáyé ní kíákíá. Hmm, mo ti gbọ́. ọ̀rẹ́ alfa báwo lọ́la ṣàmáyà. náà lè ríra lọ́la yẹn o. lórí. ìyá ọ̀rẹ́ lẹ́sìn láwọn fẹ́ rí mi mo dẹ̀ máa fẹ́ sáré débẹ̀. ok good ẹ ọ̀rẹ́ kí ni nǹkan tó gbọ́ nípa ṣẹ́mi lórí. Ah, wo bí ọ̀rẹ́ mi ò lè parọ́ fún ẹ o mi ì gbọ́ nǹkan kan tàbí mú nǹkan kan pa ọ̀rọ̀ ṣẹ́mi lórí for now. ok ọ̀rẹ́ sórí àsìkò ọ̀rọ̀ ló délẹ̀ yìí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yes sórí ìfẹ́ tí ìwà àtọmọ obìnrin tó ń gbé káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta ìjọ ń ṣe ó ń ṣe mí bákùnbákùn mo ń wò pé ṣé ìfẹ́ náà ní ṣáà Tóyè mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa wo náà wúra ẹ ọmọ yẹn gbogbo nǹkan pápátá ló fi kéré sí ẹ kò dẹ̀ tún sí nínú kíláàsì ẹ wo náà wò ó aṣọ ní ìdẹ̀ṣá. tí ò bá sí ní kíláàsì mi lénìí á wà nù kíláàsì mi lọ́la kò sí obìnrin tó ń kéré fọkùnrin bó pẹ́ bóyá ìwọ ló máa build ẹ̀ sí taste ẹ̀ ìwọ ló máa gbé lọ síbi tó fẹ́ kó wà ṣé mi lóore tó sọ̀rọ̀ ń pa yìí mi ò rí mi mọ ibi tí mo fẹ́ wá sí mo ti try gbogbo effort mi náà láti pè é mo pè náà nọ́mbà tí mo believe pé ó ní kò exist mọ́ kò sí ìtòrí ìgì ọ̀nà ẹ̀ so ibo ló fẹ́ kí n wá sí. all the same tó yí ó mọ gbọmọ yóò sí nàìjíríà náà ó dẹ̀ mọ̀ pé wọ gangan ló dá nǹkan tó gbọmọ yẹn travel ìwọ ló dá sí lára náà àbí wọ́n ṣó ti gbàgbé ni ẹ ṣó ti yẹ kó sáré gbàgbé náà ni òótọ́ iṣu jẹ́ kí n sọ fún ẹ òótọ́ ọ̀rọ̀ ló délẹ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ tó yẹ ìtàkùn tó so mọ́ni lọ́rùn ó ti kọjá nǹkan tá a máa ń fàdà bẹ́ẹ̀ náà tí ogun bá jẹ lọ ọgbọ́n máa ń jẹ bọ̀. fúntọ́ ẹjọ́ la máa ń kọ́ ká tó jà kò sí nǹkan méjì nítorí ijọ́ tíjà bá dé ká lè rò ni bàbá ẹ̀ gan help situation ọ̀rọ̀ tó wà lẹ́yìn ipò ẹ̀gúsí ni mo jẹ́ lójú bàbá ẹ̀ kò sí nǹkan tí mo ṣe tó níyì bẹ́ẹ̀ kò fẹ́ rí mi kò fẹ́ mọ ibi tí mo wà kọ́mọ yẹn gan padà dé pẹ̀lú ìdààmú tí mò ń dààmú tí mo bá dọ̀dọ̀ bàbá ẹ̀ náà kò fẹ́ rí mi náà ni báwo ni màá ṣe wá waste gbogbo effort mi lórí pé bí mo fẹ́ marry mo fẹ́ marry my dear jọ o ti ṣe títọ rẹ jọ fi ọ̀rọ̀ ẹlẹ bó ṣe wà ẹ náà. okay please mo ti oh, better better. <laughs> ọ̀rẹ́ lè sí i kó máa yẹ kó máa bẹ̀rù tó bó ṣe ń bẹ̀rù yẹn ọkùnrin ni mí. Mm-hmm mo ti bá ẹ sọ ìwọn bá gbà tí èmi àtẹlẹjọ fún wa yìí ó yẹ kó ti mọ tí mo lè ṣe. mo ti gbọ́ mo ti mọ. ìwọ kí ló ṣẹlẹ̀. àṣé táìmù ti lọ báyìí. mo jẹ́ kí n fi máa máa lọ mi ò fẹ́ fóònù rìn táìmù ti lọ. farabalẹ̀ ó lè stay overnight lọ́dọ̀ mi tó bá dẹ̀ dárò làwọn máa jí lọ. Ah mo mi ò lè stay overnight because mi sọ pé mo mọ̀ pé mo máa sùn and mi fẹ́ ká fi ẹ bẹ̀rẹ̀ sí má ti jẹ́ ká gbé yẹn wọ̀. ní sọ̀rọ̀ rẹ lè sí kò lè máa pe mọ́mì máa jẹ́ kí mọ́mì mọ̀ pé mi ò fẹ́ kó forú rìn pé ọ̀dọ̀ mi ló wà ìyẹn kọ́. kò ní kò pé mọ́mì jẹ́ kí n máa lọ mo sùn. ọ̀rẹ́ lè sí. ṣó mí nẹ. mo mí ìnẹ̀nà ṣé mo wá ń ṣeré ni wọ́n máa lọ wọ́n ti jẹ́ ká fi yẹn bẹ̀rẹ̀ jọ. I'll see you tomorrow, okay? Tani, mọ́mí èmi ni ah, Ẹ kúlé mà. ah, ah, ah. ah lè sè. Ẹ kí ló tó mú mi ṣe ọ̀gẹ́ mi ìdágbére fún yín pé mo máa sùn torí ẹ̀ ló jẹ́ kí n máa bọ̀ ẹ wo la bùrọ̀ṣẹ̀ máa lóò dágbére ṣé ìmọ̀ bí o lọ ni mo mọ bí tó o lọ nígbà tó yìí ṣàròbó o ò sì ń rúrú rìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ a bá ti dúró o ah mú mi ẹ má wò rí tábà ó ní mama explain fún yín ẹnì ṣó mi lé ẹnì ṣó nà ọ ṣẹṣá ti ṣe oúnjẹ sílẹ̀ fún mi. mọ́mí mọ́mí. bẹ́ẹ̀ ni mọ́mí mọ́mí mọ́mí mọ́mí ànúkò òdúró bì kan. I'm happy to tell you that I've been given admission to study mass communication at the University of Lagos. Oh, <laughs> really? Congratulations! Oh, thank you. I'm so happy for you. Baby, no náà Well, same course náà joke, fún wa. Ti láì ọmọlára. Ah, wá ṣe rí nìyẹn. Oye, ayé yìí life is not fair o. Ah. Kí ló ṣẹlẹ̀? Ìwé mi ò lọ́mọlára ń kà mọ́ ìgbó tiẹ̀. Are you serious? Ẹ ẹ aṣàdúpẹ́ ìwọ ọgán mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ó lè lọ bọ́ sanwó-olé tàwà ó máa rà admission. Àmín àmín. Mo ṣọ́ ti fún ẹ ní lẹ́tà kó má jẹ́ pé àṣìṣe lápá wọn máa yọ lórí òfo. Ọ̀rẹ́ mi bá mi yọ bẹ́ẹ̀ ṣe rò ó kọ̀ wọ́n ti fún wa. <laughs> Wọ́n ti fún ó jọ fún wa lọ. Ẹ má wọrí o. Ah, I'm so happy. Congratulations. Thank you Ọlọ́run tó ṣe tiwa ṣe tiẹ̀ náà. Túra ká rẹ́rìn-ín. Wa ó tẹ̀ máa fẹ́ mi ń tọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ 三定。 Tóyè, mo mọ̀ you know I really trust you so much and Mumu, mọ̀ pé nǹkan kan máa ti ṣẹlẹ̀ ni that's why tí mi ṣe bọ́ látọ̀dọ̀ ẹ látijọ́ yìí. Yes, you are right, baby. Mo dààmú gan. Mo wá ẹ̀gàn dé ọ̀dọ̀ tó ń ṣe. Bí kí get number ẹ láti fún mi sọ́nà wọ́n ní tún mi ṣe ti travel mo tún rí nọ́mbà ẹ̀ mo pé pèpè náà kò lọ but I thank God that you are back ìsìn tó ti dé ìsìn ayọ̀ mi dé ìdùnnú mi dé. Oh, mami! Ẹ káàsán ma! Welcome ma! Àbájọ! Mo sọ náà, ara ṣàǹfù mi ṣáá ni. Mo mọ̀ pé kò sí bí náà ṣe máa jólóko tí mọ̀jàlá ò ní délé ròyìn. Tóyè, jẹ́ kí n rí ẹ. Wọ́n soldier. bọ́ síbí ṣé irú pálapàla wo lélẹ́yìn tó rò pé ò ṣe ṣé dandan ni kó tún máa kóbìnrin kiri lẹ́yìn tó ti níyàwó tiẹ̀ ni. ta ni ìyàwó mi. ọ̀rẹ́ lè sí ni. ṣé mo sọ fún yín pé mo ti ṣetán àti fẹ́yàwó ẹ̀ àbí mo fòkà sí lọ́wọ́. ẹ wo bí ìyàwó mi ti dé kó náà wọkọ̀ tiẹ̀ síwájú. lẹ́yìn tó ti ṣọmọ lọ́mọ bó ṣe wù ẹ́ àbí. báwo ni mo ṣe ṣe kí ni mo ṣe fún kò sí nǹkan tó pè mí àti ẹ̀pọ̀ bóyá ó ti ń parọ́ fún yín ṣe ti gbọ́ àti pé mi ò mọ wàhálà yín gan tó pọ̀ tó lórí ọ̀rọ̀ ọmọ yìí. o ò mọ wàhálà mi ìwọ ò mọ wàhálà mi lẹ́nu ẹ kò burú ó dà ṣó fẹ́ gbọ́ ọ̀rẹ́ lẹ́sìn ló máa fẹ́ bó o fẹ́ bó o kọ̀ n tí mo bá fẹ́ yẹn òun gan ló gbọ́dọ̀ bá mi fẹ́ dúró náà ṣé o fẹ́ sọ̀rọ̀ èdè òòṣà tí màdé máa bọ ní gbogbo ìgbà ni. ẹ ẹnu ẹ lèmi àti ẹjọ wáyé o fi mílẹ̀ sórí dúró. kò burú ajọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà. sorry dear má worry kò sí problem kankan kò yẹn sìn ìwọ fọkàn balẹ̀ kò sí problem kankan ok. ah o ò lè sọ fún mi pé kò sí nǹkankan mo kí mọ́mì gbà mo dé wọn ò dáhùn and mọ́mì ò kí ń ṣe bẹ́ẹ̀ sí mi tẹ́lẹ̀ kò kí n ṣe èmi tó ìtì látijọ́ yìí ni máa wà bẹ́ẹ̀ yẹn sí and you telling me pé kò sí kankan. ṣé mi lóore o ò ní problem pẹ̀lú mọ́mí èmi ni wọ́n bàjá ṣọtí yẹn ok àyànjú yẹn later. but. oh my god. èmi kò ń ṣe èmi tó yẹ pọ̀ tipẹ́ kan tó ti rí mi ni wọ́n máa wà síbẹ̀ yẹn náà wọ́n náà dẹ̀ rò ó. àní kò má bínú fi yẹn ok. that's right. Okay. ìyá tó yìí. bó ni. Eh, bó ni kankan kọ. mo ti wí fún ọ mo ní kòròfó lásán lọmọ tí tó yè ń gbé ke kò ní ìbí torí bó ti wù kọ́ ọmọkùnrin ọ bàlágà tó kò ní ṣe nǹkan oṣù láéláé ó ṣe èèwọ̀ ọmọ òun ò lè bí mo wá gbọ́ pọ́mọ òun ọ̀bá ti bímọ bẹ́ẹ̀ bá ti wóbìnrin tí ó bímọ fún tó yè ní kíákíá àtìlà àti jéèyàn rẹ̀ yóò nira o mò ń wí tó mò ń ké tó o. kò burú mo ti gbọ́ mo ṣe ohun ẹlẹ́gbọ́n ńlá nítumọ̀ rẹ̀. ọ wọlé rárá. ẹ̀yin kò sí nǹkan tí a lè ṣe ju pé ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà lọ. àbí ọlọ́run ló lọ pẹ́ ìta bá ṣe ọlọ́run fún wa láǹfààní láti ṣe ni kì í ṣe páwọn tí ò ṣe kì í ṣe wípé àwọn ṣe ọlọ́run. ẹ̀yin ló wòye òdo kan máa bọ̀ straight down ṣó wà lórí street yẹn Oga are you sure. ẹ hey, number twelve Oga just come forward ọmọ tó máa ṣẹlẹ̀ i will join you now máa jáde síta lẹ́sìn alright there ẹ wàá rí mi gate má All right, there. Thomas Shabi. Yes, please let me uh, bring uh, ti wà ní. Ó ti wà lórí street. Oh, okay, okay. no problem. Ma pẹ̀lú. <laughs> Good. Ọ̀rẹ́, mhm, mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Inú mi dẹ́dùn pé àti ẹ̀rọ opportunity kí yàwó ẹ excuse wa. Kí ló ṣẹlẹ̀? Ó ṣe. Ọ̀rọ̀ ìwà àtìyàwó ẹ ṣé mọ́mí tẹ̀ ti fọwọ́ sí pé kẹfẹ́ra yín. wọn ò fọwọ́ sí wọn ò sí mò ń kàn ṣe pẹ̀lú ìfẹ́ tí mo ní sí náà ni mo fi ń bá gbogbo ẹ̀ lọ mọ̀ pé bó pẹ́ bóyá wọ́n máa gbá tiwa. ọ̀rẹ́ má sọ bẹ́ẹ̀ ìgbà wo ló fẹ́ rójú eré ìyá tó bí ẹ lọ́mọ ó dàbí ẹni tó bọ arúgbó lọ́jọ́ kan ni tó ní àmú màá ti bọ yó bámúbámú àwọn tó ti ń bọ láti kékeré ń kọ́ kí ni kí wọ́n ṣe ó ní láti wá ojú rere ìyá tó bí ẹ lọ́mọ pé wọ́n lọ bá wọn kò bẹ̀ wọ́n jẹ́ kí wọ́n yọ́nú sí wa tìyàwó ẹ̀. ṣé nípa ọ̀rọ̀ tá a sọ yìí lọ. òun ni. fún tọ́ ọ ṣe lọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ṣọ́ ti yẹ́ ń sìn. máa mọ ṣe yanjú gbogbo ẹ̀ láìpẹ́ ìwọ má wọrí kò yẹ́ ń sìn. ó tún mi ṣe. How are you there? Hi, thank you. Sure, okay? Oh, okay. She o stress ara ẹ̀ jù get to be. bí? No, no, no. Ah. You're looking good. Thank you. You too. Wọ́n tó fine tó yàwó. Hello. Ṣùgbọ́n ra yìí. Nẹ́sọ̀, wo bí? Ah. Mi ò fẹ́ fún ní wine. Kí ni kò tẹ̀lé fi ṣe lálejò sí? Ẹyẹ máa ṣe tí I'll take care of her. Let's go upstairs. Hmm. Ibi kékeré tá à ń gbére o. <laughs> Beautiful house. Thank you, dear. Ọ̀rẹ́ are ẹ̀ fún àyè. Kí tó wá rí lára obìnrin náà ni mo rí lára ibo ló rí lára ẹ̀. ìní méjì ló ní. mi máa sùn ẹ. ọwọ́ rẹ̀ ìyàwó mi. Oh. <laughs> Oh, serious? Rah, rah, rah, rah, rah. Oh, kò sí nǹkan tí o fẹ́ rà mí tí mi ò ní ra owó ẹ̀. Ṣé ìjú bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ́dí láti ṣe pẹ́? Uncle Toye! Ẹ ra sà. Ẹ̀yin àbúrò báwo ni? Adúpẹ́ sà. Ẹ̀yin náà wá bí? <laughs> kan ní ká wá mú nǹkan méjì àbí ẹyọ kan. àbí ẹyọ kan àbí méjì ó wà òkè bẹ́ẹ̀ àwa náà wá síbí ìdí. ẹ ṣe ẹ kí ló ṣe. kò sí mo ní slight headache bọ̀ mo wà òkè. ẹ mo rí bẹ́ẹ̀ nítorí òun fún jílù pẹ̀lẹ́ àwa náà ní pẹ́ńbí ọmọ tó jáde ń sìn. àbá lè gbé yín ni. ẹrú ìmọ̀ no no sir. ẹ no problem. ok so can nice day. ring ṣe kúrò gbogbo máa pè má pọ̀rẹ́ lèsì olóhùn máa pọ̀rẹ́ lèsì pé ọkùnrin. Eh! ìyá olúwa tó yẹ mo ti sọ pé gbogbo nǹkan tó bá máa múnú yín dùn ni màmá ṣe ṣe mí lóore ni ìyàwó ọmọ yín ni ọmọ yín náà ni ẹ fà mọ́ra. ṣọ́ni ẹ wá bẹ̀ mí ni àbí ẹ ti rí èèyàn kan sọ fún yín pé èmi ni mi ì jẹ́ kẹ́ ẹ lóyún ẹ bá rẹni tó ń tàn yìí èmi kọ́ o ohun tẹ́ ẹ jẹ ń ló yín. mú mi ẹ ṣàgbọ̀tẹ̀nu ẹyẹ ìgànà kẹ́ tó sọ pé ẹyẹ okó pàtó. bá a ṣe fẹ́ rí o ti rí bẹ́ẹ̀ mi láàánú yọ̀ sí o ṣé mi lóore ti lóyún àti kí tún wà ní nígbà náà wà ńkọ́. ẹ ẹ wá ná kí ló wí. ṣé mi lóore ti lóyún. ó lóyún ń gbọ́ aya mi má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ lọ́dọ̀ mi má bọ̀ lọ́dọ̀ mi ọkọ mi o káre o káre wo jókòó jókòó báyìí jókòó. olówó lóòótọ́ ah! kódà mo bẹ́ẹ̀ yọ káre káre ẹ wo sórí gbogbo atótónu mi ariwo tí mò ń pa ìtara bíi amọ náà ni o o mọ̀ pé ni tí ò bá sùn iná ìkú ohun tí mo fẹ́ kí wà tọkọ ẹ ṣe fún mi gan-an òun lè ṣe ṣe yìí kárí aya mi kásọ̀kalẹ̀ àǹfààní ẹ̀ ṣó wá rí ní ìsinmi olórí yìí ṣe wàhálà o jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ló mọ̀ ṣe ṣé ó ti yé ó yá ìṣònulé ìṣònulé kí ló dé kí ló kàn ibi tẹ́ ní àjòkò sí ọmọ mi rè ó máa wọlé ó máa wọlé ó máa wọlé ó máa wọlé rọra máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ni o sí wàhálà rárá. kárọ̀ fẹ́ sọ. ọmọ tèmi rè é. Òjò ní láti rọ̀ lẹ́yìn mi because láti bàtà ti gain admission first time tẹ̀mọ̀ wá check wa lẹ́yìn. Àwọn ah. <laughs> ní káwákìwà àti ọmọlára náà ni. Eh. Ẹ tẹ̀jú ní báwo ni? Ṣé mọ́mí dẹ̀ ti wá? ṣé mú mi lè ṣe kó máa kọ́ mi lóde yìí kò pọ̀ ṣé mú mi lè ṣe kó máa kọ́ wa <laughs> Girl, School life. Ah, how are you guys coping? Hope you are not finding it difficult. Difficult kẹ. Trophy wèé pé wà ní. Ṣé báwo la fẹ́ wá ìmọ̀ kún Ah, ní choice. Even if it is difficult, we have to scale through. Yes. <laughs> Owó ojú wa lójú rí. <laughs> Ẹ ẹ ṣẹlẹ̀ ká gbìyànjú. Ẹ wá fọ ọ̀rẹ́. Ṣé ọkùnrin sẹ́yìn náà dẹ̀ ti wá kiri? Tó yẹ ló pè bẹ́yẹn. Tó yóò máa ráyè ti tèmi o. Iṣẹ́ ló ń wá kiri. Kò ní hmm. táìmù rárá. Cora, listen. You remember I warned you not to give in to his overture? Yes. We met Uncle Toya at the shopping mall yesterday. Mm-hmm. Inú mi ò dùn bí mo ṣe rí wọn níbẹ̀. Kí ló ṣe wọ́n? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe now you guys should talk. No, please tell me now. Oh. Sharafat. Ẹyin náà dẹ̀ sọ. Ẹ kí Sharafat now. sọ̀rọ̀ náà. Uncle Toye is married. We saw him with his wedding ring yesterday. No, it's not possible. Ah, Sharafat. Ṣé ìwé rí rí lọ́wọ́? She was flashing it. Ah! I'm sorry. it, <laughs> Just take it. There must be a mix-up. Eh? eh no. I don't know we were together, money. Ah. Together, but. Eku àgó, ẹja àrọ̀, ìgbín, ìyèrè àti ẹ̀rù aláwọn kó wá ranra gbogbo nǹkan èròjà ọbẹ̀ tí màá fi sàṣì jẹun kó rọ̀ náà bọ̀ nígbà owó rẹ̀ kó lọ pákó dẹ̀dẹ̀ pa lọ́pẹ́ o. ọkọ mi pé kí ni. mú mi. kí ni. kí lè lè yí àṣejẹ abíwẹ́rẹ́ ni. àṣe what. ṣe mí lóore ó ṣe pàtàkì kó o jẹ́ o torí ọjọ́ ọ̀kúnlẹ̀. no no no no àmọ́ mi ewu pé kíní ìṣe dúdú náà. Hmm. bẹ̀rẹ̀ sí jẹ́ kíní o jàre. mọ́mí ó ti ẹ̀ ń wọ́n ìgbọ́ òórùn òru ẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí jẹ́ <laughs> Mommy, please now. Oh. Ah, mommy, no, no, no, no, no, no, no, no. Ah, ẹ I'm ṣe bá. No, mommy, I can't. Ma. oh, yá very sí. All? Gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ Pata, pata. Mommy. Oh yeah, yeah, yá, ó yá, máa jẹ, máa jẹ, máa Ah. Oh, carry, carry. kárí. Ó yá, ó yá, ó yá, ó yá, ó yá. Mm-hmm. Àìpẹ́ lórí ẹ̀. Mm -hmm. jẹ́ kí ronú sọ ẹ̀dá láìsàn bọ́kọ̀ọ̀kan ò re jèrè ẹgbẹgbẹ̀rún à máa lọ ṣòro rẹ̀ pin ni nísìnyí pọ́lọ́hún ò lè tẹ ní àtẹ́ẹ̀ka fún ẹ tó yẹ ṣe tiẹ̀ ni o. kò lè yé yín kò sì lè yé yín ni tó yẹ máa fi mí lọ́kàn balẹ̀ gan ni tó yẹ fi mí lọ́kàn balẹ̀ láì mọ̀ pé orí jí ẹ tí ò lẹ́sẹ̀ nítorí ẹgbẹ́ mi sí àbí bí ọmọ owó. ẹ̀yin sọ̀rọ̀ bẹ́ẹ̀ we never can tell òun ò lè láwọn reasons tiẹ̀ ó máa ní nǹkan tó rí i. ó máa ní nǹkan tó rí i jọ sọ fún mi kí ni tó yẹ rí kí ni tó yẹ rí tó yẹ jí ní mi ò wọ ọmọ kọ́wọ́ fẹ́ mi mọ́ ẹ sọ fún mi ẹ ṣáà ká gbà pé ó dáa tóyè ti ṣe tiẹ̀ nìyẹn àmọ́ ìwọ fèrè tí ẹ sọ́dọ̀ ọmọdé ara ẹ ni ẹ ó máa rọ́kùnrin mi ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ó jọpẹ́ lọ iṣẹ́ ló yẹ kó gbàlù kó máa jó ìwọ lọ lọ́pẹ́ you are young you are pretty ó yìí máa ráwọn ẹlòmíì tó dáa ju òun lọ àti pé kó tún máa ṣọpẹ́ nígbó tètè ṣe bó ṣe fẹ́ ṣe tí ò fàkókò ẹ̀ ṣòfò ju bó ti ṣe ṣe yìí lọ ó tiẹ̀ mọ nǹkan tèmi máa sọ fún ẹ má sunkún mọ́ jára nù ẹni tó sọ ẹnu ló séèyàn nù jẹ́ ká máa retí ẹni tó mọ ìwúrà tó ń bọ̀ lọ́nà ẹni tó mọ ìwúrà ni ká tà fún the guy doesn't deserve you èmi ò kú rí lè náà tẹ́lẹ̀. ìyá jẹ mí ìyá jẹ mí ìyá jẹ mí ìyá jẹ mí tó yẹ mí ìyá jẹ mí. ìyá ò jẹ́. ìyá jẹ mí o. Hmm. ẹlẹ́bọ ńlá a máa ń pọ̀rọ̀ yìí lówó ó máa ń láró nù ṣé ọ̀rọ̀ òrìṣà làwẹ̀ yóò fẹ́ dàbí lákìrìbòtò tí ò lójú awé tẹ́lẹ̀ àlẹ̀kẹ́ ọmọ ẹ̀ náà lójú àǹtòkùn ń bọ̀ mo sì ń wí ẹni ń dákẹ́ kí n mú sùúrù ọ̀rọ̀ yìí ń dojúrú sí i ẹ má jẹ́ aṣọ ọ̀rọ̀ ọmọ tèmi lẹ́dà lẹ́dà bí ọ̀rọ̀ ọ̀yọ́ o bẹ́ẹ̀ ni bárọ̀ ọ̀yọ́ bá ń lọ wọn aláwọn dé tán ẹbí mi pé làwẹ̀ kẹ́yìn méjì ó ronú sí ohun tá a ṣe sọ̀rọ̀ ohun tẹ́ gbé fọmọ tèmi jẹ àbí ẹ ṣe ṣe yàn ń sórí olórí káwọdé ó gbé tiẹ̀ lọ ní ẹ má jẹ́ tèmi ó já sásán. àwa tí tí a ṣe ṣe torí ah, hello o ṣaláwẹ̀ ń gbò kò ní ṣàbúrú lágbára àwọn tó nílẹ̀ àgbóhùn ìyá àgbóhùn ọmọ àárín gbọ́rọ̀ ẹkún ẹ máa ń so wọ́n mọ̀ wọ́n mọ̀ súre fún yín bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ gbọ́ má jẹ́ tí mi ò di sí gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ kò burú òòsàn aláwẹ̀ náà ló pè mí ó ní àwọn tí ń gbé ìyàwó ọmọ òun lọ ilé ìwòsàn ó dàbí ẹni pé àsìkò àti ibi ti tó. ṣé ẹ ti rí ní tí mo sọ báyà bẹ́ẹ̀ rí mo ní ṣé ẹ ti rí ní tí mo sọ bàbá bẹ́ẹ̀ ojú làgbà ń yá àgbà yẹnu. Hmm, ẹ àgbà gbọ́dọ̀ yẹnu ohun tí láàmú ń wí rèé òun lẹ̀ sì fẹ́ gbọ́ ẹ tètè wá nǹkan ṣe sí o bàbá ẹlẹ́bọn lẹ́ wá nǹkan ṣe sí o. Hmm, bí bẹ́ẹ̀ kọ́ ẹ ń bá gbàgbé àti paná nínú ilé koríko òfòdí ẹ̀kọ́ ní òṣè o. ńlá ni ńlá ni ṣùgbọ́n kí wọn náà ó pe o pé ọmọ rẹ̀ ó bì láyọ̀ o kò ní í pè ẹlẹ́nu kùn gbọ̀n. hello hospital reception dr balógun ò sí hàn dítínsìn dr adroja ló wà rand no problem agbọn ọbọ wọn àtẹǹsì wọn thank you sir. ó mà tó lóyún bẹ́ta yẹn ọkọ ẹ̀ ló pè ń sìn. ó àsìkò ẹ ti tó kọ́ máa gbé wọn bọ̀. ayé mo yorú ẹ̀ tá ti gbà á ti bẹ̀bí ìbẹ̀fà ìbẹ̀jọ tó wò jọ wá lójúmọ́. àbí o. I'm so sorry. sorry. Not Shay. Not Shay. Yeah. Shay, I need to say it. sorry. Sorry. Sorry. Sorry. I just go down. Come on, okay. Ah, just take me. Sorry, dear. Ẹ pẹ̀lẹ́, ẹ ma. Sorry, sorry. Sorry. Ẹ ah. Sorry. Sorry, baby. Sorry, sorry. Ow! Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, sorry. Oh, Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Bẹ̀rẹ̀ ra díẹ̀ díẹ̀ díẹ̀. Àmì. Bàbá kòkó ò jẹ́rìí. Good. ẹ̀yin náà wà ní àkú ìwọ ọmọ àtúwájú àrùn ẹ̀yin lágbára Ọlọ́run àwọn abẹ́yìn náà jẹ́ <laughs> ọ̀rẹ́ a mọ́mí ẹ̀rọ àmà ẹ̀ka mọ̀ ẹ̀yin bàbá àkókò ẹ̀kú ìwọ ọmọ mà lágbára Ọlọ́run. help help ọmọ mi ni ọmọ ọmọ mi ni yèyé jíde kò yẹ kéde yẹn máa jẹ fún ara wọn o. lọ́nà wo. dúró nu irú eré wo lẹyẹ ń ṣe tẹyẹ ń jára wọn níyẹ ṣọ fẹ́ jára wọn sí òòní. mama jẹ àwọ̀ dúdú ẹ̀fọ́ ká ọ̀rọ̀ adéègùn. ẹ dákun ṣé wọ́n lé mi ni mo pa wọ́n lọ́mọ ni àbí òun wà lóògùn àdán mọ́ yìí kí lóògùn àdán mọ́ ti jẹ́ òrìṣà ah, láwẹ̀ ló dalẹ̀ ó sì ti di dandan pé gbogbo ẹnikẹ́ni tó bá ti dalẹ̀ kó balẹ̀ lọ ẹ wá gbọ́ o rédèrèdè báyìí ni mọ̀ gbẹ̀yìn eré òṣùpá pékélépékélé ọwọ́ alọ́ta ìgbélẹ̀ gbogbo ẹnikẹ́ni ìmùlẹ̀ kímùlẹ̀ tó bá yẹ pé ẹlẹ́yà tèmi yeye jíde ni wọ́n ń dúró dè hmm. rédèrèdè dátidàti àìnísinmi ló máa jẹ́ tiwọn Ọbàtálá ń gbọ́ àti tí mo bá lọ ní méjì pẹ̀lú ẹnikẹ́ni. òwúyẹ àsòro sọ bí ọ̀rọ̀. kódà mo ti gbọ́ mo ti gbọ́ o. ṣe mí lórí lọ sọ ẹkún fún ọjọ́ yémi àti ẹni náà aṣáájú mọ̀ pé ọgbọ́n lájọ dá sí. mami ti fẹ́ gbẹ̀mí mi lórí ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ bíi wọn náà wọ́n ló lè fi gbẹ̀ràn mi lọ́wọ́ ó ti sún mi ọlọ́run ọmọ kan tó ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀nà ni mo lè gbà ràn ẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ìwọ ló máa wá sọ orí èyí tó fẹ́ nínú ẹ̀ bóyá kó adopt ọmọ ni o àbí kó ra ọmọ. o ò help situation pẹ̀lú nǹkan tó sọ yẹn because mami ò lè ever gbà kí n adopt ọmọ láéláé hmm. ó máa fẹ́ kí ìyàwó mi lóyún kó n fún ojú ara ẹ̀ rí báyìí mo fẹ́ ṣe. ìyẹn ò lè a máa dà bí ọgbọ́n ni ìyàwó ẹ̀ máa dágbé antinanta fún màmá títí tó fi máa dọ́jọ́ tẹ́ máa gbọ́mọ tuntun lọ́lẹ̀ mo fi ètò pọ̀lẹ̀ fún wọn. ìyẹn máa ná mi tí ò ló báyìí. Hmm. ìyẹn máa ní tó eight hundred sí one million naira gbogbo nǹkan tá a máa ṣe láti fi rí wọn lójú màmá sọ fún ẹ one after the other títí tíyàwó àfi gbọ́mọ tuntun lọ́lẹ̀. bó ṣe wo ọlọ́run ló ṣe ń ṣe ọlá kò sí nǹkan tá a lè sọ àbí tá a lè ṣe tó ju ìmọ̀ ọlọ́run lọ torí òun ló mọ ohun gbogbo ọmọ fẹ́ yá owó ọmọ rí owó yá ọlọ́run pàṣírí ọmọ ni ọmọ fẹ́ yá owó ọmọ òrówó yá ọlọ́run ò fẹ́ kí gbèsè wọ ọmọ lọ́rùn ni ṣé oorun pa ń dára wa láàmú kí là ń dààmú ara wa fún wáyé tí a fi ń ara wa káàkiri. Baby, come to think of it à ń lo ọgbọ́n ara wa láti ṣe gbogbo eléyìí tá à ń ṣe ọlọ́run òde ìfẹ́ kórí bẹ́ẹ̀ wáyé tá a ṣe kúkú dúró tí ó pọ̀ ọlọ́run kó dẹ̀ ṣe ètò fún wa ọ̀nà téèyàn bá rìn lójoojúmọ́ téèyàn bá padà ń bẹ̀ ìgbà mélòó lọ́nà yẹn máa fi dán kórókó. ẹ pẹ̀lẹ́ madam. doctor madam báwo ni ọ̀rẹ́. i'm fine tó you. i have a strange but good news for you. lẹ́yìn àyẹ̀wò tá a ṣe fún ìyàwó ẹ̀ we discovered your wife is five weeks pregnant. Doctor. Yeah. Are you sure? Truly yours. You are five weeks pregnant. Doctor, baby. Oh. Oh. Congrats, madam. Thank you. Congrats. Thank you. Toye. oh, baby. God. Thank you. Thank you, God. Ṣé kò sí ọgbọ́n tàbí etí kankan tó kọjá ètò Ọlọ́run tá a bá gbọ́n bí ogún tá a ní ogójì ètè kò sí kankan náà oh. Yes. Body? Kí ló sọ́nsìn? ti rí ṣe. mo lè Sunday ah, àárọ̀ Monday mi ló máa rí máa jí débẹ̀ ni máa jí débẹ̀ ni mi Thank you, thank you, thank you, thank you, body. Thank you so much. Thank you. Ah, body, she sir. Oh! Wow! Debbie! I don't need to tell you. I don't need to hear huh? Eh? you. I don't need to. Congratulations. Congratulations, my love. Congratulations. Congratulations to us. Bọ̀ báwo ni have so far sọ fún àwọn èèyàn sí i? Ìpè ẹni tó bímọ lọ́jọ́ mẹ́ta tó We'll work it out. We'll work it out. Congratulations. Congratulations. Congratulations. Congratulations. Congratulations. Uncle Funton. Uncle Funton ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Because mo mọ̀ pé kò sí nǹkan tí bá tó yẹ sọ tí ò ní bọ́ sí yín lẹ́nu. Ẹ ṣàánú mi. Ẹ mẹ́rin kójú ó tì mí ẹjọ́ ẹ bá mi bẹ tó yè. Ẹ bá mi bẹ tó yè tó yè lóhùn ò ṣe mọ́ ẹjọ́. Ẹjọ́. Ẹ ọ̀rẹ́ lè sìn. Sá. Ayé ò ní bàjẹ́. Àmín mo dẹ̀ fi ń dá ẹ lójú pé màá bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ oh, ó dẹ̀ máa wá ọjọ́ kan láti rí ẹ àmọ́ ṣé mo lè bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ ṣá. ẹ lè bá mi sọ̀rọ̀ wá ìtẹ́ lè bá mi sọ̀rọ̀. ó ṣe ní wo pé ó ṣe kéré lọ́jọ́ orí ju gbogbo nǹkan tó ń ṣe lọ ó ṣe yẹ kó máa gbọ́rọ̀ ọkùnrin láyà láti kékeré yìí àìmọye nǹkan tó yẹ kó ṣe ń sìn irú wí ẹ wà ń bẹ ó yẹ kó mójútó ó mójútó yẹn ọ̀rọ̀ pọ́kùnrin kan fẹ́ ja ilé kọ́ máa ja ilé ló ń ṣe lè tó dẹ̀ mọ̀ fúnra ara pé kò dáa àbí ìwọ náà wò ẹni tí wọ́n rí ti ẹ̀rù kò rí ti ẹ̀rù ó lọ́ máa yẹ kárí kò ṣe dáadáa tóbìnrin kan bá kú nítorí ọkùnrin ẹgbẹ́ ẹgbẹ̀rún ẹ̀ máa gborí sáré ẹ̀ kọjá ìwọ fúnra ẹ mọ̀ ò ní ìdí gbogbo nǹkan tó ń ṣe yìí. ọkùnrin fún mi kò yẹ yé ẹ mú bí mo ṣe love tó yẹ ẹ mú bí tí mo place tó yẹ sí ní love ẹ jọ ẹ ni ẹyin nìkan náà lẹ́lẹ́ bá mi bẹ́ ẹ jọ. ó ti yé mi mo ti wá màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. ẹ máa bá mi bá sọ̀rọ̀ àà ah, ẹ ṣe kò sí wàhálà kò tí kí ara ẹ. ẹ ṣe gan. iléeṣẹ́ wo wá ni tàwọn tó fún ẹ níṣẹ́ o àkànní. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìkan lára àwọn tí ó ṣe ni mò ń bá ṣiṣẹ́ ẹ̀ka lára iléeṣẹ́ wọn tó wà ní Àbújá èmi ni mo mójútó iléeṣẹ́ náà. lókè ọ̀yà. bẹ́ẹ̀. ṣé òkè ọ̀yà ò ti wá jìnnà jù báyìí. Ah. àbí báwo ni tìyàwó ẹ̀ ṣóun náà ń bẹ́ẹ̀ lọ ni. rárá òun lọ sí òkè òkun fún ìtọ́jú ara ẹ̀ fúngbà díẹ̀. òun náà tún lọ sókè òkun mm, fún ìtọ́jú ara ẹ̀. ọkọ mi báwo bá ni ẹ ṣe fẹ́ tètè lóyún mi nígbà tí ẹ bá ti jìnnà síra yín àbí wọn mọ̀ pé gbogbo nǹkan pẹ̀lú àsìkò ni ilẹ̀ obìnrin pápá ìsì ìpẹ́ ṣú. ọlọ́run náà là ń wojú ẹ̀ tó ló gbàgbọ́ pé a ṣe ètò dáṣá. Eh, ọlọ́run á ṣe ètò dà a, ṣe ètò dà àmọ́ wá bá mi ṣàlàyé fún ìyàwó ẹ̀ ipe kóun náà tètè padà wálé látòkè òkun tó ń lọ kó lè wá darapọ̀ mọ́ ẹ lókè ọ̀yà. báwo lára yìí. ah dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ìyá tó yé. iṣẹ́ ọkọ mi. ọ̀rẹ́ lèsì ọ̀rẹ́ lèsì dákun mo fi lédu àbẹ ọ mọ sunkún mọ àbúrò pé bẹ́ẹ̀ kó bá ti pọ̀ jù ìmọ̀ bojú jẹ́ ni mọ bà tèmi jẹ́ dákun dákun. bẹ́ẹ̀ bá ti fẹ́ kí n sunkún bẹ́ẹ̀ bá ti fẹ́ kí n sunkún ẹ bá mi wọ́kọ̀ mi wá o ẹ bá mi wọ́n tó yẹ ẹ wọ́kọ̀ mi o. ó dà ó dà mo ti gbọ́ àwa nǹkan ṣe sí mo ti gbọ́. Thank you. ṣe mí lóore. mọ́mí. olóyún. ìbejì ni o. ìwọ àtọkọ ẹ ẹ máa fi lè jọ mí lójú kẹ nígbà wo sígbà wo. orí ọlọ́run ni. Ọbàtálá ò mà ṣeun. ọlọ́run ṣeun. o ah! arúgbó ò mọ̀ ṣe. arúgbó ọjọ́ ṣe ó ah! mọ ṣeun tó jẹ́ kí wàhálà mi o já sásán kárí ọkọ mi jókòó jókòó jókòó jókòó jókòó jókòó Hello, Sherman. Good afternoon, sir. Mommy. Yes. I have signed the papers before I left Abuja this morning. Sorry. Sir? 120 million naira? Whoa! <laughs> I'm so happy, sir. <laughs> yeah. Ben, you know me dùn sir. <laughs> No problem right away máa máa máa máa pè é sí sá yes sir. Oh. baby what's that. ọ̀rẹ́ tún wọlé. olúwa ṣeun. àti wọ́n one hundred and twenty million naira contract ní company wa. èmi ló ṣe yìí fún Ọbàtálá Ọbàtálá ìṣe èmi ló ṣe yìí Ọlọ́run ṣe Ọlọ́run ṣe olúwa ṣe o Ọlọ́run ló ṣe fún wa Ọlọ́run ló ṣe fún wa arúgbó ọjọ́ ló ṣe fún wa. What is my offense? Sọ fún mi fún tọ́. Báwo ni mọ́mí ti ẹ̀ṣẹ̀ ọmọ sọ wípé dọ́ndọ́ndọ́ndọ́ndọ́ndọ́ àfi kí n fi ọmọ wọn? Nítorí kí ni? Sọ fún mi náà torí kí ni? Ṣé mi ò ní láti láti ṣe nǹkan tó bá wọ̀ mí ni? And for that, kò sí nǹkan tí wọ́n lè sọ. Mi ò ní interest nínú ẹ̀mọ́ mi ò fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́ náà ni. Ìjọ torí Ọlọ́run má bínú sí mi. Inú ló ń bí mi ni mo ṣe sọ̀rọ̀ sí ẹgbẹ́ yẹn jọ. You know I love you. Hmm? I love you. And I'm ready to spend the rest of my life with you, please. Ọkọ ẹ bá there. bẹ̀. Ẹ bá mi come kó máa kojú mi sọ̀rọ̀ àná ẹjọ́ yá fi mi ṣe ẹyẹ ẹjọ́. Tuyi, Tuyi, ó lè máa embarrass ọmọ ìmọ̀ náà. Jọ, ṣé wọn kì í nífẹ̀ẹ́ yàn ló nífẹ̀ẹ́? Ó jẹ́ máa lo okùn ìlọrun kó má lọ parẹ́ ìṣẹ́ lọ. Why now? sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mo wà atlas ṣé wé èèyàn báyìí lèmi náà ni. ọmọ bó yẹ ṣe wé èèyàn bẹ́ẹ̀. Ah, ṣé pé mi náà ò láìkẹ́ ẹ̀ náà mo báwo ló ṣe máa jẹ́ pé mọ́mí ló máa control mi anyhow problem kan ṣo tí mo ní pẹ̀lú ẹ̀ nìyẹn ah, rárá relationship ò gbà bẹ́ẹ̀ náà. Ah, no mọ́mí ẹ̀ dẹ́ fẹsẹ̀ jọlẹ̀ wọ́n fi ọwọ́ gbáyà wọ́n sọ fún mi pé dọ̀dọ̀dọ̀dọ̀ mo gbọ́dọ̀ fi ọmọ àwọn torí kí ni ṣé àwọn fẹ́ bá mi gbélé ni àbí ìyá ẹ̀gọ̀gàn ni mo fẹ́ fẹ́ sílé náà. ó dáa ṣé tí ìyé ò bá dá sọ̀rọ̀ yìí mọ́ ṣé o máa fẹ́. mi ò lè fẹ́ ah! torí pé mi ò ní gbọ́. àwọn ah, máa gbọ́ wọ́n máa gbọ́ ó ti àti jáwọ́ ò ní dási mọ́ mi ní dẹ́kun dási mọ́ wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n máa gbọ́ ìwọ ìwọ. Please, you know I love you, please. You know I love you too. I know. I know ń doubt mi ó normal because láti gbà tí mo ti rò wípé mọ́mí ẹ̀ ti ń control life mi ó lèmi náà change sílẹ̀ ọ̀nà ló dẹ̀ rí lé nìyẹn thank God we pé ọ̀rẹ́ mi wá síbi láti sọ ìtòpọ̀ nínú ẹ̀ fẹ́ lílo ní áńgẹ́lì tí ọlọ́run lò fún relationship àwọn méjèèjì ó ń doubt mi lóòótọ́ wọ́n máa prove ẹ̀ wrong lẹ́ni nítorí pé mo ń dé káàkiri ni mo ń sùn pẹ̀lú ẹ ni kò sí nǹkan tí mò ń ṣe tí mi ò kì í ṣe pẹ̀lú ẹ láti fi jẹ́ kó mọ̀ pé lóòótọ́ lóòótọ́ náà ni mo nífẹ̀ẹ́ mo ní ìṣẹ́jú ti promise mi kò sí nǹkan tó jẹ mọ́ wípé mo mi ń dá sí relationship wa mọ́. Aurelisi. Yes, yes. Will you marry me? Damn it's not real. Just tell me it's not real. Yes. Is it real? Oh know. Yes. Yes, I will. I will marry you. Ọwọ́ kan ni mo béèrè, ọwọ́ mẹ́wàá ló kó wà fún tó gbà mí. Wow! Oh my God, I love you! I love you! ẹlẹ́bọ ńlá ẹlẹ́bọ ńlá ẹbẹ́ mi wá nǹkan ṣe sọ̀rọ̀ ọmọ tèmi o ojoojúmọ́ lọmọ mi fi tó yẹ ṣàlàálá ṣé tèmi ò wà dẹ̀bi báyìí àbí ẹni àṣàṣejẹ abíwẹ́rẹ́ fún olóyún mọ́ bàbá ń tọ̀ wò ń ló bí gba ọmọ ẹ dákun èrè wàá dàbá inú nínú lágbo kà tèmi. ẹ wá ṣe sí. o ẹ wá nǹkan ṣe sí o bí bẹ́ẹ̀ kọ́ ah tí ń ba òrìṣà láwẹ̀ pọ̀ òun gan sọ fún Ọbàtálá pé òun ò béèrè tó bẹ́ẹ̀ ni mm-hmm. àwa wí tá ìwí ó lọ́mọ ń bímọ ẹnu ẹ̀ lájọ kò sí hùn. aláwa nǹkan ṣe sí. ẹ wá sí i. ìyàwó mi àpò ewu ọmọ ọlọ́run á wò ó ọlọ́run á dá sí i ọ̀tún mi àtúkùn mo ti wò ní ìsàlẹ̀ wọn ní òkè ìbí ilẹ̀ wa. bẹ́ẹ̀ ni ma. ṣé ọmọ yẹn ò ń yọ yín lẹ́nu lóru ṣé ó ń sùn dáadáa. a ó sùn elédùn àṣeun ọmọ mi wá ń kọ́. ó ti sùn mà. mi ò lè rí i bí mo bí ṣe wẹ̀ fún tó ni mo rọra rẹ̀ tẹ́ ọ̀dà sísun. àpò ìwọ ọmọ wá bá mi gbé ẹrù kó bá mi gbé fún oh, aṣọ tí mo rà wá fún mi. Ah, má gbà o má gbà má gbà má gbà má gbà má gbà lọ́wọ́ ẹ̀ o má gbà. iye jíde o ṣé mo dúpẹ́ o ṣé okú ànáwọ́ sí àmọ́ àfẹ́ máa gbẹ́rù ẹ̀ lọ láwẹ̀ láwẹ̀ láwẹ̀ ìyàwó ọmọ ẹ bímọ mo wá gbé ẹ̀bùn fún un o ní kó má gbà lọ́wọ́ bí ṣé mi ò lẹ́tọ̀ọ́ láti fọmọ ẹ lẹ́bùn. <laughs> ó yé ẹ ó yé ẹ máa gbẹ́bùn ẹ lọ. ṣùgbọ́n mi wọ́n sọ má dá sí ní tó wà nílẹ̀ yóò kàn ẹ́ rárá má dá sí ẹ ṣe ẹ wá máa lọ. elégbè ọ̀fà mo kò mọ̀ bẹ́ẹ̀. <laughs> láwẹ̀. adúpẹ́ o. <laughs> ẹ ṣeun o. mummy what is what, what was that. <laughs> kò lè yí ẹ ó yé mi jù ẹ lọ wọlé lọ wọlé lọ wọlé lọ wọlé lọ wọlé lọ wọn lóore wa lọ́wọ́ bó ṣe wà ní ẹ ṣeun. Baby. Are you alright? Are you okay? Mm-mm. You know, I seriously doubt Mama's professed love for me. Why? What has she done to you again? Ọ̀sán yìí, ìgbà tí àwọn àtọ̀rẹ́ wọn kan wá wò Honestly, I was surprised at her attitude. Is it that wọn were proud of me as her daughter ni or what? Ṣèmílọ́rẹ̀, mo disagree pẹ̀lú ẹ pẹ̀lú nǹkan tó sọ ẹ. Wọ́n ní tájà ọ̀bà rí lóòótọ́ ajá kì í gbó. But ó ṣeéṣe kó má jẹ́wọ́ ni wọ́n ń ṣe gbogbo nǹkan tó she ṣe yẹn sí. Ò ṣèrò bóyá ẹni tí wọ́n jọ wá nínú bí wọ́n sí àbí nǹkan kan. Wọ́n lè má jẹ́wọ́ náà and don't say her as a troublesome woman, please. Please. I understand what you've said, but I don't agree with you. Honestly. But it's okay. If that's what you say, it's okay. Baby. because any reason tí mọ́mí fi ní láìka ẹ̀. Mo sọ pé appreciate gan kó tí a tún padà wá, wọ́n dẹ̀ sọ fún so tí wọ́n bá fi hàn èèyàn mí pé bóyá wọ́n ní kankan mọ̀ sí. But don't you think you should come to bed? Èyí tẹ́ ṣe yẹn I'm coming there. Jẹ́ kí n kàn sáré check nǹkan tí mò ń wo iná jọ. Tí n bá ti ṣe ń mọ́mí mo ti ṣe omi gbóná kẹ́ mà. omi gbóná kẹ̀ èèwọ̀ àyè fomi gbóná wẹ ọmọ bàtálà. ẹ ṣó ṣẹ̀ṣẹ̀ ń bá mi gbé ni ṣé kò yẹ kí ewé rẹ tó ti pẹ́ lára ọṣẹ náà dọ̀ṣẹ̀ ni. mọ́mí the weather is very cold. fi ilẹ̀ kò sí tí ó ṣe bí mo ṣe fi wẹ bàbá rẹ̀ kékeré náà nù abiyamọ ni bàbá arúgbó nǹkan kan ò ní ṣe. mọ́mí. Fire! Check my baby. He's not breathing. It's not breathing. Ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ kí ni ìlànà? Kí ló ṣẹlẹ̀? Ọmọ mi ò fi ọmọ mi. It's not breathing. Ẹ gbà mí o, ẹ gbà mí o. Mo lè sọ fún yín. Ah! Ẹ wọ ẹja lọ sọ fún ìtù ẹja lọ. Ah! Ẹja lè. Tóyè! Tóyè! Tóyè! Tóyè! a ní ẹja lọ hospital. ẹjọ máa. move move move move. ṣé ṣé yẹn lè wo ṣùṣù kó jáde kó ṣàdédé. madam don't touch me. move move. kó ṣàdédé pọ̀ mọ́ ọmọ yìí ṣé ṣé ah, ẹjọ máa ẹjọ. àwọn máa mi tán tàtàwà station. Ah, move. àkóbá àdàbà ọlọ́mọ ajá rí. move. ẹ ẹ ẹ sì máa ṣe ìyẹn lè ṣàdédé. Entra, entra, entra. Entra. Entra. Entra. Entra. bá ní bí ejò ṣe gùn tó ni èèyàn ṣe dáná sun àìfàìmọ̀ kí olúwa rẹ̀ ọmọ kìnnà bọ́lé kéèyàn má sùn lè na ṣe lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ẹ dákun ẹ pàṣẹ ní ẹ pàṣẹ fún simi lóore kọ́ wá tú àna rẹ̀ lẹ̀ láhàámọ́ ẹ dákun ntọ́sẹ̀lẹ̀ ọ̀sà ti ṣẹlẹ̀ ná àná mi ẹ dákun. mo ti ní kẹ́ ẹ mọ yé pè ní àná yín àbí ọ̀ràn wà ń bẹ ni àṣé mo fọmọ fọkọ ni gbogbo nǹkan tẹ̀ ń tiẹ̀ ń sọ kò gbàbì kan yé mi èmi àná yín o ọmọ kú o àti ìyá mọ́lé o kò tiẹ̀ gbàbì kankan yé mi inú òkùnkùn ni mo wà ń di ọ̀rọ̀ yìí àbí ṣé ẹni tí ò bá fọmọ fọkọ ṣé àná rẹ̀ á máa kú àbí mo fọmọ fọkọ. ẹ wò sá nǹkan tá à ń tra láti sọ ni pé kẹkọọ jọ kẹ bá a sọ fún ṣe mí lórí pé. Eh, kan tiẹ̀ fi màmá sílẹ̀ adẹ́lẹ̀ wa fi ẹsẹ̀ lé a lè fi tàn. bàtà ni sọ̀rọ̀ àbẹ́ ìgbọ́n nǹkan tó daràn yìí ń bá mi sọ ṣé mo mọ̀ yín rí ni kí n bá yín bàtà ni sọ̀rọ̀ ah, ṣé torí wípé mo gbà yín láyè láti ẹ̀ ti wọnú ilé ẹ́ tí mi ò pariwo lè léyìn lórí nígbà tẹ́ wọlé ló ṣe ń bá mi sọ kàtàkàtà tó ń sọ yìí lẹ́nu kọ̀ọ̀kan ẹ máa kó oríṣiríṣi rẹ̀ yàn lánàá ni ẹ wo ẹ dákun jẹ bàbá olóyè èmi mọ̀ pé gbogbo ìbínú ńlẹ̀ òǹlẹ̀ ń bínú sí torí bẹ́ẹ̀ a bá ti wọra wa lóyè náà ní bólóyè sọ̀rọ̀ ẹni ọ̀wọ̀ lọ́wọ́ bá ẹni ọ̀wọ̀ ńlé ẹ dákun ẹ jẹ̀bù rẹ èmi mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ìwé àwọn ọmọ ilé ẹ̀ ń sọ̀rọ̀ burúkú sí tí ẹ ti ṣe ti yẹ yín ẹ bá yanjú rẹ̀ ẹ pèsè mi lóore kẹ́ ẹ pé kó tú kó tú ìyá ọkàn rẹ lẹ̀. mo rò pé agbádá àbùkù lẹ wọ̀ wá láti lé àbí sódìgbà tí mo bá pe ọlọ́pàá pé kán wá kó yín lẹ́ẹ̀tọ́ mọ̀ náà lé yín ó yá ẹ dìde ẹ dìde ẹ dìde ká ẹ máa lọ jáde mo ní ká ẹ máa lọ lé yín tí ẹ mọ̀ lé yín ni àbọ̀ràn wà bẹ́ẹ̀ ni lọ́hùn tí ìfànà yín hàn yín àdáradá. òòjọ́ atábà kanjú báyìí ní ta ojú bẹ́ẹ̀dì ẹ bá kọ láyé ẹgbẹ́ rẹ̀ a sì gbá lọ́rùn. àhámọ́ tóòsà láwẹ̀ ọmọ àbẹ̀bí wà kó di tútú lẹ̀ báyìí o bẹ́ẹ̀ ni kò rí. olúwa mi mo ní ìbéèrè kan tàbí méjì láti béèrè lọ́wọ́ olùjẹ́jọ́. màmá wọ́n ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ wọ́n sọ pé ẹ̀yin lẹ wẹ̀ ọmọ náà. bẹ́ẹ̀ni èmi ni mo wẹ̀. irú omi wo lẹ fi wẹ̀. omi tútù. omi tútù ọmọ ọjọ́ mẹ́tàlá ọmọ ẹ̀jẹ̀ ọ̀run tí ara ẹ̀ ò tí ì gbó ṣé ẹ mọ tán pè nílẹ̀ tútù. gìrì ńkọ́. ó yé mi. kí ni ẹ rò pé ó máa ń fa irú àìsàn yìí sí ara àwọn ọmọ kéékèèké. òtútù. màmá dájúdájú ẹ̀yin lè ṣe okùnfà ohun tó ṣekú pa ọmọ ọmọ yín. olúwa mi báwo ni mo ṣe fẹ́ pa ọmọ ọmọ mi lóòótọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú. So èmi ni mo wẹ̀ fún ọmọdé yìí lọ́jọ́ yìí pẹ̀lú omi tútù àmọ́ ìdílé ọlọ́bàtálá la ti wà olúwa mi bí mo ṣe wẹ̀ fún bàbá ọmọdé yìí nígbà tó wà ní kékeré náà nìyẹn olómi tútù lọ́bàtálá ọmọ ọlọ́bàtálá tó bá lomi gbígbóná ọlọ́kùnrin ni olúwa mi èmi kọ́ ni mo pa ọmọdé yìí èmi kọ́. olúwa mi èsì àyẹ̀wò tí àwọn dókítà mú wá lórí ohun tó ṣe okùnfà ikú ọmọ tá sọ̀rọ̀ yìí ẹ ẹ fún mi ní àsìkò díẹ̀ láti prepare ìdájọ́ mi. as your lordship places, arise. court. ẹ mo kí ẹ̀yin agbẹjọ́rò méjèèjì ẹ kú àtótónu lẹ́yìn àtótónu ẹ̀yin agbẹjọ́rò àti ìwádìí ìjìnlẹ̀ látọ̀dọ̀ àwọn oníṣègùn òyìnbó arábìnrin a rí i pé o jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ ìdájọ́ mi nìyí ilé ẹjọ́ yìí ó fi ẹ́ sí ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gbọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekárakára. as your lordship pleases. arise. God. ṣé ọmọ ní ẹ ṣá tóyìn mo ní ṣé ọmọ ní ẹ a ò ṣe ọmọ o ò ṣe ọmọ rárá ah! látìgbà tí o ti kọ́kọ́ fọlọ́pàá mú mọ́mí ẹ ni mo ti pè é mo sọ fún ẹ mo ló ṣe máa ma wo ìyàwó ẹ níran kó fọlọ́pàá mú ìyá tó bí ẹ lọ́mọ ó ní kí n máa wò ó mọ ohun tó máa ṣe kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ó rán yẹn lọ sẹ́wọ̀n àbí kó rán yẹn lọ sẹ́wọ̀n nígbà tó rán yẹn lọ sẹ́wọ̀n sójú ẹ̀ ti wá wálẹ̀ báyìí ǹjẹ́ orí nǹkan kan ṣe fún wa múru ìyàwó bẹ́ẹ̀ o tún gbé e sínú ilé ìwà tẹ́lẹ̀ ń fojú ríra ah mo jẹ́rìí ara mi kò sí obìnrin náà tó lè bà mí dánwò obìnrin á mú ìyá tó bí mi lọ́mọ á mú ìyá bàdá wa ràn lọ sẹ́wọ̀n òun náà wá dúró sínú ilé tí mo jọ wà má jẹ́ ntọ́ màá pa màá tún lọ sẹ́wọ̀n ó tẹ́ mi lọ́rùn ju kí n wà láyé lọ a ó ń sọmọ o ò mọ tó ẹkọ pì ẹ aláìlójú ọmọ wájú o o o o o máa gbẹnu ilé lẹ́yìn ìgbà tó ti ṣerú tó ṣe yẹn ah oh my god kí ni mo ṣe kí lè ṣe mí etí ò ṣàlè kéré kí mo rí ẹ má pè ẹ báwo ni tèmi ṣe jẹ nípa epo ṣàlè rà mí tọ òòṣà táwọn bàbá mi mọ òun náà ni mo kọ ṣebí wọ́n ní ọmọ òní bá pélé ìyá ẹ̀ tó ṣàṣọdá ìwọ lè ṣe ìgbà kí ni kò jẹ bẹ́ẹ̀ lẹ́dàá mi o. gbogbo ìgbà ni mo wà pẹ̀lú rẹ o kí ló fẹ́ bí orí bá ń bá yín jà ẹ máa po òrìṣà ṣẹ́yìn ò mọ̀ wípé kò sórí ìṣà tó ń bá ní jà lẹ́yìn orí ẹni amúbùn ẹrù rẹ wọ́ wọn lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ n tó ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́lọ́wọ́ òun ló ń wò kí ló fa ìṣẹ̀lẹ̀ ó mọ kí ló fà á kí ló fà á gan-an tọmọ tí mo ní ó fìgbà yẹ mí wọn á fìgbà pa mí lẹ́kùn fàyè parí lẹ́rìn nídàkejì. òrìṣà láwẹ̀. jẹ́ ká ti bi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ o ibẹ̀ ló dáa láti mú iye kan àkàṣù jẹ ǹjẹ́ ìwọ tiẹ̀ mọ ìtumọ̀ kele tí wọ́n so mọ́ ọ lọ́rùn. kele túmọ̀ mi ò gbọ́ bẹ́ẹ̀ mi ò rẹ́ nìkan sọ fún mi o ò sì láǹfààní àti béèrè rárá ọ̀dà àbíkú ni ọ́ látòde ọ̀run wá. o ò sì yan ìpín àti gbáyé rárá débi à ń gbáyé ṣe rere ṣùgbọ́n ìgbìyànjú àwọn òbí rẹ òun ló mú wọn fàdán sokúrọ̀ ni wọ́n fi ní dandan kó o gbáyé pẹ́ ṣùgbọ́n wọn ò rántí ṣe wípé kó o gbáyé ṣe rere ò wá gbáyé lásán ni ò wá gbáyé jẹun ọmọ ìdí nìyí o tó fi máa ń rí lójú àlá rẹ wípé òun fi ọwọ́ ara rẹ pa àwọn ọmọ rẹ. Ah. Ah. ẹlẹ́bọ ńlá gbìyànjú ṣùgbọ́n olódùmarè tó ní kádàrá kò fi hàn ẹnikẹ́ni ó rí lóòótọ́ àmọ́ kò mọ̀ dí ọ̀rọ̀ ẹ tún gbìyànjú láti fi omi ìwẹ̀ tóyè ṣe oúnjẹ fún àwọn ọmọ wẹ́wẹ́ nítorí kó lè gba kádàrá àwọn ọmọ wọ̀nyí fọ́mọ tiẹ̀ ó ti gbàgbé wípé orí àyọ̀fẹ́ kò ní jẹ́ kábẹ̀fẹ́ olóyún. ẹ wo ibi tí náà ti ń jó mi lábẹ́ aṣọ ẹ wo ibi ti ṣe wá ẹ ti gbàgbé wípé àgbà tó ń dẹlé òkété elédùwà ń dẹ tiẹ̀ bọ̀ lẹ́yìn orí àwọn ọmọ wẹ́wẹ́ wọ̀nyí kò lè jẹ́ kí ọmọ tiẹ̀ náà gba iṣẹ́ rere. no no ah túnmí ṣe ṣé ìwọ mọ nǹkan tí ojú mi rí kí tó dàdà bí ẹyọ kan ṣoṣo yẹn hell no mi ò tiẹ̀ lè gba gbọ́gbọ́ tó ń bá mi sọ yẹn <laughs> ṣe mí lóore ṣe mí lóore a lè tura wa bá ṣọ̀rẹ́ ká má lè tura wa bá sọ̀rọ̀ ta ló máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yóò dùn kóńtọ̀ náà mo tiẹ̀ kó lù pa àmọ́ àpúròchì tó fún yìí ti lágbára jù tábánikàrò dúdú fún a máa họra kọjá ẹ̀gùn ni please ní mo fi ọlọ́run tó dá ẹ mo fi bẹ̀ ní ẹ eh, irú etí wo ló fẹ́ káwọn èèyàn máa fi gbọ́ nǹkan tó o ṣe irú ẹnu wo ló fẹ́ kọ́ máa fi bẹ́ẹ̀ sọ ṣèmi ló ṣe báyìí èmi gan ò lè síta tó bá ti wàá ro nǹkan táwọn èèyàn sọ if you care less about what people are gonna say about you and you care less about what people are gonna hear about you ọkọ ẹ̀ what about the husband that loves you dearly a man that can give his life for you kó o mọ pain tó màmá gbófin pé o ṣàdúró nǹkan báyìí fún dáadáa o. mama mama. ohun èlé lè bá. mama mama. aláìmọ̀ àti kù eléyìí tẹ́ wá sókun yín ló kú jọba yóò náà ìzò. jẹ́ nìyẹn ò gbà tẹ́mi máa fi débẹ̀ òkú màmá yẹn lèmi bá o so. àǹtí wọ́n ní bẹ́ẹ̀ jẹ́ kí n rí wọn nǹkan tẹ̀ ń sọ yìí kò rí bó ṣe oh. jẹ́ ẹ̀. ilé tẹ̀ ń fún mi wàhálà báyìí a nígbà tí màá fi wọ ọbẹ̀ màmá ti kú ẹ́ ṣe fẹ́ ẹ máa wọ inú sẹ́ẹ̀lì lọ bókù wọn ni òkú wọn ti dòkú ìjọba o àwọn ọ̀gá gan lèmi gan fẹ́ lọ sọ fún sí torí wọn ì tí mọ̀. ó yà á àti yìí kọ́ tí mo sọ yé yìí ni mo sọ pé ìyá ọkọ mi ni mo fẹ́ wá bẹ̀ wọ́n ni. kí ni tèmi nú ẹ̀ báyìí mo ní wọ́n ti kú ìgbà tí màá fi wọ ọbẹ̀ àbí ṣe é ṣe ọ̀rọ̀ kì í yé yín bọ̀rọ̀ ní ẹja lọ jàre. Ah. Ah. Ah. Ṣé mi lóore, what have you done? What have I done? What have I done? Oh, Mama, I'm sorry. Mama, baby, <laughs> no! Oh, God. Ah! Oh, my God. <laughs> balẹ̀ á dìdùn. lẹ́yìn ikú ọlọ́kọ̀ tó wà mí wá sáyé èmi dòkun ṣe mí lóore dọ̀sà. wọ́n ní ẹkún ló ń bákun wá ìfẹ́ wa fẹ́ darùn bí afẹ́fẹ́ àrìnà pàdé ara wa mọ́ ìpàdé wa tún di bá a bá táyé wá àti tún fojú kanra wa dọ̀run alákejì. wọ́n ah, máa ṣe o. ẹ bá mi pé ẹ bá mi pé ẹ bá mi pé ọba bàbá arúgbó ilé mi dánwárà gbá ilé mi kò gbọ́dọ̀ yẹ bàbá arúgbó ilé mi dánwọ́ rẹ̀ Ọbàtálá bàbá arúgbó. gbọ́dọ̀ fọ́ o. bàbá arúgbó ilé mi dọwọ́ rẹ̀. bàbá arúgbó. òrìṣà ló wù dáwà lóhùn. bàbá arúgbó ayé mi dọwọ́ rẹ̀.